fún mi lọ́mọ tó lọ́gbọ́n tó lóye tí kì tún ṣòle gbogbo ìgbà tí n bá ti ń rí báyìí inú mi máa ń dùn nínú ọlọ́run bá mi náà ṣàánú fún o lákò rọmọ tí ó ṣàánú fún. fashion designer lè wá. màámi mẹ́ta ló tún lè lé ibà. ẹ̀yin náà ni mo rà fún. èmi. ṣe láìkè. wọ́n mà ti ráyè gan. ṣe lóòótọ́. mo kàn láìka àǹkárá yẹn ni mo ṣe bá yín rà. èmi gan láìkè o ó tọ ọmọ pé nǹkan tó bá tàn ni mo fẹ́ mo dẹ̀ láìkè ẹ bó ṣe rí. Ah, mo mọ̀ pé ó máa gbà yín tẹ̀ bá wọ̀ ọ́. ìṣe ìṣe ọkọ mi àṣàkẹ́ ọlọ́run akókó dúró tiẹ̀ ọlọ́run á wà pẹ̀lú ẹ gbogbo ohun tó ń dùn ẹ lọ́kàn pátápátá ọlọ́run máa mójútó gbogbo ohun tó wá jẹ́ nǹkan ayọ̀ fún ẹ pátápátá ọlọ́run níjó dìbànújẹ́ bó ṣe ń tọ́jú mi ọ máa tọ́jú ẹ. ìyá gbọ́ tèmi aṣọ tó ń rán lọ́wọ́ yẹn irú style tó wà lọ́rùn mi òun ni kò fẹ́ràn ṣe bí kí n fi rán style mi ni. rárá o style tó wà lára mi gẹ́lẹ́ òun ni kò rán tó o bá ti wá rán tán iṣẹ́ tí mo fẹ́ rán ẹ̀ máa wá sọ fún ẹ. ọmọ àtọ̀gbọ́n náà ọmọ nílé ayé tó wáyé wàá jèrè ọmọ o tó bá sọ pé ò ní ọmọ ah. Hmm agun ìyan ní ayé a lọ gbọbẹ̀ lọ́rùn ni ah. torí pé ọmọ dáadáa ni ẹ mo dẹ̀ ti pẹ́ lọ́dọ̀ mi ó kúkú rí bí mo ṣe rí bóyá láyé àtijọ́ tí mo wá bóyá kò yé mi ó ṣàfún lọ́mọ tó fi jíǹkí mi ọlọ́run mo dúpẹ́ o ọlọ́run yìí àwa bá ń dúró tì í tó ń dùn mọ́ ẹ lọ́kàn kò ní í dìbànújẹ́ pẹ̀lú ọkọ mi àṣàkẹ́ òkú iṣẹ́. màá wá tọ́jú yín dọjú alẹ́ ẹ jẹun ọmọ pẹ́ pẹ́ pẹ́ àmì àmì àmì tètè rántí. ẹ jẹ́ kí n sáré parí gèlè yẹn kẹ́ ẹ wá wò ó. mo máa gbé gèlè sí o tí máa ya fọ́tò ah. mò ń bọ̀ jẹ́ ń lọ jẹ́ ń lọ wọ yarí mi. ṣé orí pé o ti wá dàbí èmi náà báyìí bẹ́ẹ̀ni ọ̀kàrẹ̀ ní báyìí màá wá sọ àṣírí ogun ayé ẹ̀ fún ẹ àkọ́kọ́ náà ṣé o ní petrol lé mo ní eléyìí tí mo fi ń tan jẹnẹrétọ̀ o ní tó fi ń tan jẹnẹrétọ̀ ó kárí wàá wá lọ gbé petrol yẹn wá báyìí màá wá sọ ohun tó máa fi ṣe kí n tó sọ àṣírí ogun ayé ẹ̀ fún ẹ oya kíákíákíá dáhùn dáhùn dáhùn ah bí ṣe ò bá pẹ́ ní ẹnìkan ìpẹ́ṣẹ́. Hmm. hmm. hmm ọlọ́mọ ló láyé o bàbá lòkè kò fún wa lọ́mọ rẹ ọlọ́mọ ló láyé ọlọ́mọ ló láyé bàbá lòkè kò fún wa lọ́mọ rẹ béèyàn lẹ́gbẹ̀rún àpò bí o bá bímọ ó sì gbé béèyàn lẹ́gbẹ̀rún àpò bí o bá bímọ ó sì gbé Eh? ọlọ́mọ ló láyé bàbá lòkè kò fún wa lọ́mọ rí àṣàkẹ́. màámi. èmi nìkan tán ló dá aṣọ sí fúnra ara ẹ ló rán fúnra ara ẹ ló wé mi ní gèlè tó o fi yẹtí sí mi létí tó o fi ẹ̀gbà sí mi lọ́wọ́ ah ọlọ́run mo dúpẹ́ ṣáàṣì máa ya fọ́tò. ẹ máa bọ̀ èmi nìkan tán báwo ni kí n ṣe ṣe o. fọ́tò tí mo fẹ́ yà yìí mo fẹ́ ṣe ńlá ẹ̀ ni o. ṣé lóòótọ́ ṣé tó o bá ti yà gbogbo èèyàn báyìí ló máa máa rí mi. ẹ jókòó mo máa ṣe ní ẹ máa gbé sínú ilé. níbo ni kí n jókòó báyìí. ó sì ń gẹ jókòó eh. bá ń ya ilé ìmọ̀. gbé mo máa yà yà mí tún kà tì ká. ṣé kí n ṣe báyìí ọmọ mi lè gbàgbé ẹsẹ̀ bẹ́ẹ̀ máa yẹ. ìyá ìyá yóò ti ṣe é jẹ́ ìlú mi dúró o. ìyá mi túkàtúkà. olúwa ṣe èlé ṣé apàbí lápàbí. Ah, o ṣe ọkọ mi o ṣeun máa tọ́jú yín máa tọ́jú yín pẹ́ níwọ̀n ìgbà tí n bá wà láyé tí mi ò bá dòkú. má sọ bẹ́ẹ̀ mọ́ o òkú báwo ó máa dàgbà ó máa dògbó fúnra ara owó ẹ̀ báyìí ó máa fi gbé mi sí kòtò nígbà tí àsìkò bá tó. àmì má sọ bẹ́ẹ̀ mọ́. mo mọ̀ pé mi ò ní dòkú mo kàn ń sọ fún yín. má sọ bẹ́ẹ̀ mọ́ má sọ bẹ́ẹ̀ mọ́ o ò ní kú rárá yóò bá tọmọ ọlọ́mọ jẹ́ wọn ò lè bá tèmi jẹ́ wọn ò sì lè bá tọmọ mi jẹ́. mo ti gbọ́. ò ní kú ọ̀kan ṣoṣo àràbà nìyẹn kì í ṣẹgbẹ́ ẹgbà ọ̀ṣunṣun ṣó ti yẹ ìwọ nìkan ṣoṣo kò tó igba ọmọ ṣó ti gbọ́ kódà kàkà kí n bí ẹgbàá ọ̀bùn máa kúkú bí ọ̀kan ṣoṣo ọ̀gá máa fi láráyé lójú èmi náà wá máa máa rò ń gbéraga ṣóorí ní báyìí wàá wá lọ sí ilé ìyá àṣàkẹ́ wàá mú petrol tó wà lọ́wọ́ ẹ̀yìn wàá fi wẹ́ẹ̀tì gbogbo ilé ẹ̀ wàá wá kọ́nà sí i wàá rí kó dó balẹ̀ rám rám rám tó o bá ti wá ṣèyẹn tán wàá wá padà wá màá wá sọ àṣírí ogun ayé ẹ̀ fún ẹ. mi ò ní ṣe é ṣe kí ló ń dúró ó yá bíṣọ̀ bá pẹ́ ẹnìkan ìpẹ́ṣẹ̀ ṣé kí ó máa lọ. Go on, move, please. Iwaika kope, kò pé ẹ má ṣe hùwà ìkà. Ìwà ìkà kò pé o, ẹ jẹ́ o. Alẹ́ làgbà, òṣìkà o. Yeah lóore lóore o ẹ jẹ́ ká ṣe eré alẹ́ làgbà oṣù karùn-ún ọ̀la o òun àfoníṣe o ọ̀rọ̀ ìtàn ni bó bá dọ̀la àlọ́hùn àfoníṣe o ọ̀rọ̀ ìtàn ni bó bá dọ̀la àníyàn ni ò sí níbẹ̀ ọ̀rọ̀ ìtàn ni bó bá dọ̀la àbí ṣùgbọ́n kò sí níbẹ̀ ọ̀rọ̀ ìtàn ni ó bá dọ̀la bó bá ti dúró nínú fọ́tò ló máa bára rẹ̀ àní-àní kò sí níbẹ̀ ìtàn jẹ kò sí rárá bó jẹ́ rere ló bá ṣe wàá gbẹ̀san ire bó jẹ́ ibi ló bá ṣe wàá gbẹ̀san ibi òjijì ẹni ò ṣeé sá fún ẹ̀yin tẹ́gbẹ́ kòtò tẹ́tẹ́ ilé lórí tẹ̀mí wá mọ ẹni tó fẹ́ sùn lé mo ní pé kárántì báyìí náà bí ti yín òye ènìyàn dúdú pẹ̀lú ìwà dúdú. bọ̀ ọ̀rọ̀ yìí rí bákan ṣé o fẹ́ já ṣàkẹ́ ni. mi ò fẹ́ já ṣàkẹ́. àbí kò yé mi àbí àṣàkẹ́ ni ò fẹ́ já ara ẹ fúnra ẹ. ó yẹ kó yí ẹ nà ní tí èmi fẹ́ já ṣàkẹ́ mo ti tíra láti já já já gbà tó ìdẹ̀ fẹ́ já mi dé agbẹ́jú lẹ̀ kò fẹ́ já rẹ̀ nìyẹn mo dẹ̀ ti filẹ̀. Ah. èwo ni já ṣàkẹ́ já ṣàkẹ́ kí lẹ̀ ń já torí kò yé mi kí lẹ̀ ń já ó <laughs> ti pẹ̀lú gbogbo ọ̀rọ̀ advice ti máa ń bẹ̀ sùn ètúnṣe yìí ẹjọ́ ń bára yín sọ̀rọ̀ rẹ̀ ń jákèjìkè jákèjì kan ìjọ torí ọlọ́run tó o bá gbọ́ ti tèmi kí n lè gbọ́ tiẹ̀ láyé. o ti gbọ́ mo ṣe máa fún ẹ lésì. ìyàwó òlì ó ti yé mi mi ò ní fi gbogbo ẹnu sọ̀rọ̀ fún ẹ kò sí problem it's left to you ọlọ́run sọ̀rọ̀ tí ó ṣe yẹ kó máa sọ kó sí pẹ́rẹ́ yìí ọ̀rọ̀ fún mi nìyẹn. ìjà rẹ̀ ó ní gbogbo nǹkan tó lè fi já rẹ̀ ó pọ̀ síwájú ọ̀tọ̀ sẹ́yìn abó máa bá sí iwájú ẹ̀wọ̀ ìyẹn gbogbo ṣèpù yẹn máa waste career rẹ̀ is left to you. ó jẹ bá yín jàjà kú jà. gbọ́ mm, tèmi hmm? ó dẹ̀ pé mo lórúkọ tí mo fẹ́ fún ẹ. ah jẹ́ kí n gbọ́ o. mi fẹ́ kó pẹ́ rárá jẹ́ kí n sáré ṣe sẹ́ǹsìn first bank náà ṣì lákàntì. ó ní nà ó má jẹ́ pẹ́lẹ́ bá mi jù sí. ọ̀rẹ́ mi kò sí táìmù o máa ṣe sẹ́ǹsìn ojú ọmọ àlè máa yán àyè <laughs> wa dáa kò sáyé ọlọ́run hundred ayé sọ pé kò pọ̀. kò jọ gàtí kò jọ gàtí kò fẹsẹ̀ méjèèjì jọ gàtégàté ah, ẹni tí mo rí lójú àlá olóòrò tó ń bọ́ mọ́ mi ìsọ̀rọ̀ lójú ayé yìí ah, aláì máa bà mí lẹ́rù o. má jẹ́ kó bá yín lẹ́rù o àkàgọ́ o ah, torí báwo àgọ́ báwo lẹ́yìn tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé wa láṣẹ wá dáná sun wa. èmi ò lálàá ògo èmi ò lálàá ògo ṣùgbọ́n wò ó mẹ́ta làlá pín sí èkíní èèyàn lè máa lálàá fún ìtọ́ni èkejì ní tó bá máa ṣẹlẹ̀ ọlọ́run lè fi hàn yàn ìkẹta èèyàn lè lálàá kọ́tọ̀kọ̀tọ̀ tó bá ní bà bẹ́ẹ̀ ni àmì mi ò ní bà èmi ò ní bà torí àsìkò tí ọmọbìnrin yẹn tó sọná sínú ilé wa ó já sí àsìkò tí ayọ̀ wá kún bí ìgbà tí èèyàn fẹ́ ba ayọ̀ èèyàn jẹ́ ṣòtiyé bí tó fẹ́ ba ayọ̀ jẹ́ ni kéèyàn sọ̀kò bànújẹ́ sínú ayọ̀ èèyàn ṣòtiyé bí mo ṣe ń sọ yẹn. bí iwájú ni bẹ́ẹ̀ ni. ká máa fura ni o a ah, ìfura lóògùn àgbà pánsá ò fura pánsá jáná àjà ò fura àjà jìn wọ́n nílé fura ó lè ní oko ìfura ni o ká fura. láàrin ẹ̀gún ni mo ti bára mi yìí. má pé tèmi níyà o. má pé tèmi níyà o. Èdùmàrè yé ìyá kì í ṣomi ọbẹ̀. Àṣàkẹ́. Ojú mi lè tì mí jẹ. Faith ayọ̀ ńlá. Ah, ilé ayé ìṣá small world. Ah, ah, báwo ni kí ló wá ṣe ládùúgbò mi? ṣàdúgbò èrè. Ah, ah. Ah, odò ilé mi ṣì wà nísàlẹ̀ nísàlẹ̀ ṣá. ṣé mo pé mọ́tò mi ní small issue ni o èmi ò tẹ̀ fẹ́ ṣe ń gbà ẹ̀ but ọmọ kan ló kàn twenty six pé ẹ̀gbọ́n mẹkáníìkì kan good ní street mo á wò pé àwọn mẹkáníìkì yàn pé mẹkáníìkì wa pé mi ò lè ṣe jẹ́ bí mo mọ mẹkáníìkì kan rí ẹ̀mí kan kàn ní pé lọ ṣe omi pé ẹ̀mí yẹn ti mọ̀ wípé màá rí ẹ. o ti change gan o. ìwọ ò change èmi ni mo change ìwọ ò change ó kàn ó kàn wà lójú kan ni àbí ìwọ náà change orí bó ṣe ẹ ọ̀rẹ́ mi. o ga kábíyèsí nǹkan. kábíyèsí wà ń bẹ jàre ẹ jọ. màmá àgbà ńkọ́. màmá wà màmá wà màmá wà wọn kàn ti dàgbà ni. ṣé ìfọ́dí síbẹ̀ dáadáa. àwọn ṣe fọ́ ni wọn ti ṣe fọ́ ni o ga. o ga wà mọ̀ fún un tó lè ti mo ti rí ẹ lédi.

ẹni ayé kan o ẹ ṣeré ẹ ṣayére ẹ ṣayére o ẹ ṣayére ẹ ṣayére ẹ ló Ayọ̀lá báwo ni. mo ti pààrà fíngọ bíi two times ní ah, mi ò ah wa mi wa palace o bá ti sọ fún mi náà má ti arrange kankan fún ẹ o má bínú má bínú. ẹ mo rò pé ló máa dé ni. a mo ṣe wọ palace sínsìn ni bá mo ṣe dé ni. Okay, okay, okay. Pale pọ̀ jọ̀rí tí bá tiẹ̀ ti wọlé bẹ́ẹ̀ mo fẹ́ lọ wẹ̀ kí n straight i'm all sweaty and tired am ebi ń pa ní gbogbo ẹ̀kan ìṣe mi ìwò ọtí rẹ ni ó ṣe gan lọ. kò sí problem. bá mi kí ìyá àgbà ṣùgbọ́n. ẹ ò dáná ẹ a lè máa ríran gbà kò sí wà lóògì. Ah, àṣàkẹ́ dúró náà ọ̀rọ̀ yìí ò fẹ́ yé mi mọ́ torí conversation ìwà àti Ayọ̀ọ́lá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo rí bó ṣe máa ń fi special jọ ọ̀rẹ́ mi ṣé o ti ń fẹ́ Ayọ̀ọ́lá ni. Ayọ̀ọ́lá báwo ọ ò fọ ni ọ̀rẹ́ lásán lèmi àtayọ̀ọ́lá àtàyè sí mm-hmm. tipẹ́tipẹ́ ọ̀ màmí gan máa rò pé àbí nǹkan kan wà láàrin wa ẹ̀ẹ́ torí bó ṣàrí pé fìlègè fìlègè ẹ̀lú o ẹ̀lú ayọ̀ọ́lá o níbo ló wà o o fẹ́ wá bẹ ní palace o àà ah, ah, mo wá rò pé bóyá nǹkan mi tún ti wọ̀ torí mo jẹ́rìí ẹ̀ ọ̀rẹ́ mi. Ah, ẹ eh. dá o tó bá sọ bẹ́ẹ̀ o bọ̀ tó bá ti lọ palace mi lọ́wọ́ kébì náà lọ gbẹnu sí láàfin. ọ̀rẹ́ mi o. ojú ni bẹ́ẹ̀ ni mi ò mọ bí ọkọ gbé mi rẹ o. mo ti bẹ̀rẹ̀ lọ sí palace. wàá lò láyọ̀ wàá bọ̀ láyọ̀ jù tó o bá ń bọ̀ kó o bá mi ra tọ́mtọ́m àtòrógbó bọ̀ torí ọ̀nà fún mi ṣó ti ń bọ̀ lẹ́yìn náà kó o bá mi ra fúláwà ṣó yí ẹ. mi ò yé mi dáadáa mi kò fẹ́ yín létí nítorí mi kò fẹ́ kó dà mí pé tó máa máa ronú lẹ́yìn ọdún mélòó ni mo tó ṣèfẹ́ máa rántí mo rántí ṣùgbọ́n kò ṣe nǹkan kan sí mi lára ṣùgbọ́n kémi náà ṣàti ẹ̀fì lè máa rántí pé mo lọ́kọ ó ṣe kú ní àyájọ́ ọ̀la lèmi náà ṣe ń ra fúláwà yẹn náà mo rántí àmọ́ mi ò lè ronú kankan ṣáàbẹ̀ mi ra fúláwà yẹn kí n lè gbé lọ sí ojú olórí bàbá yín ṣó ti gbọ́ kó tètè wá lọ kò fi lọ má pẹ́ o ṣó ti gbọ́. wájú ni bẹ́ẹ̀ ni mi ò mọ bí ọkọ̀ ń gbé mi rè o. níwọ̀n ìgbà tó ti fún láṣọ mo lọ báwọn tó ó ní òun ní ọ̀rọ̀ kan sí méjì láti bá yín sọ. ń gbọ́ olóòtú fẹ́ bá mi sọ kí ló fẹ́ sọ. bẹ́ẹ̀ ni mà. yes hello don say ma sa. bẹ́ẹ̀ ni sà. ok mo gbọ́. ṣé mo ti wá dé lẹ́wọ̀n náà nìyẹn. o ti di ẹlẹ́wọ̀n àmọ́ ṣé o mọ̀ pé gbogbo ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn kọ́ ló jẹ́ ìbíjọba o kò ń ṣe gbogbo wọn ni wọ́n ṣẹ̀ àmọ́ nǹkan tí mo fẹ́ sọ fún ẹ ni pé orí ló mọ̀. ìjìyà ìmọ̀dé ní tèmi àṣà kẹ́yìn mo ti rọ tarúgbó atarúgbó mọ́ mi láàrin láti ṣèdájọ́ ọjọ́ tó. Let's go. mi ò mọ̀ bí ah. ọkọ̀ yìí gbé mi rè o fẹ́ fẹ́ fẹ́ ó fẹ́ gbígbóná. ẹ wo ọ̀rọ̀ yìí kọjá ìrìn. ó kọjá ẹ̀. àmọ́ kábíyèsí ẹ pẹ́ fún wa. a ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé alọ́ba ń lu yìí ni ọlọ́run ọba ń bọ̀ kò sí tí mo méjì bí ò ṣe pé ọwọ́ tẹ́ ẹ fi mú ìlú yìí nígbà tẹ́ ẹ dórí ìtẹ́ àwa náà yìí ṣọmọdé àti báwọn ọba kan lò àmọ́ gbogbo ìhùwàsí àti ohun tí ń ṣẹlẹ̀ nílùú lákòókò náà nísìnyí àmọ́ ohun tí ń ṣẹlẹ̀ ṣe rí ìtẹ́ tiẹ̀ wàá yanjú jù nítorọ àwọn ọ̀dọ́ ìyálóde àwọn ọ̀dọ́ ìlú yìí máa wọ́n máa wọ́n máa wọ́n máa pàtó o nígbà ọba àná àrà tó wọ̀n ọ̀dọ́ lọ́dọ̀ ń dà irú wa yóò tiẹ̀ lẹ́nu ọ̀dọ̀ awo àgbàlagbà bíntín kò sí bọ̀wọ̀ kò sì síyì fún àgbàlagbà látọ̀dọ̀ ọ̀dọ̀ kò sápọ̀nlé fáwọn àgbàlagbà àwọn mo wá wò pé ẹ wà àkísà ló gbà rí ìyálóde ògbólódé báṣọ àkísà ló gbà rí báwa náà ṣe wáyé àwa náà ṣe wérí ẹ̀gbọ́n kí mo ti ẹ sọ kábíyèsí àsọdọwọ yín o ewé tẹ ewé ewé ewé sì ni wá àwọn àgbọn ewé ewé ni wá. olóyè ọ̀tún àwọn wo ni ewé. wọ́n ti dàgbà o ti gbó bí wọ́n bá ti gbó èmi ò gbó ewé ni wá. <laughs> kábíyèsí ẹ gbọ́ ewé ni wá. ìyá ló dé kábíyèsí ọ̀tún lóòótọ́ ewé ni wá ṣùgbọ́n ipò àgbàtẹ gbé mi sí ló jẹ́ kí n máa ríra mi bí àgbàlagbà ẹ̀yin náà lè sọ pé àgbà mi ọlọ́pàá tèmi mọ̀ pé mi ni mi o. àbí kábíyèsí ẹsẹ̀ yàgbé èmi èmi ìkókó. ìyálòdì o ti gbọ́n tí kábíyèsí sọ pé èwe ni wá ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ n tí kábíyèsí sọ ó yé wọn èmi náà tí mo léwe ni wá ó yé mi ṣé wo mọ̀ pé bá a bá fi màjèṣin tá a bá fi joyè tá a fi sórí ìtẹ́ ayé a máa yẹ ni ìlú a sì máa tòrò kọjá àtàná ẹ a lè fi ronú èwe kàfíwé tàgbà torí ẹ mọ̀ yẹn sọ fún ọ pé èwe ń gbogbo wa <laughs> kábíyèsí o. ọ̀tún níbi tó wá bá ọ̀rọ̀ dé lórí àwọn ọmọ ọ̀dọ́ tó ń sọ̀rọ̀ yìí mm, mm tí èmi bá ní kí n lo agbára gẹ́gẹ́ bí ipò tí mo wà pẹ̀lú àwọn ìwà tí àwọn ọ̀dọ́ wọn yẹn ń hù màá ní kán máa lọ gbé wọn nílé wọn lẹ́yọ kọ̀ọ̀kan kódà gan pàápàá ìyá àti bàbá wọn màá ní kán lọ kó wọn. ẹ gbọ́ ǹjẹ́ tí n bá hùwà irú ìwà bẹ́ẹ̀ yẹn kí ni àwọn èèyàn máa pè mí wọ́n máa sọ pé kábíyèsí burú ah. àbí nǹkan tó máa sọ kọ́ nìyẹn. kábíyèsí kò sígbà tá a ṣì ṣe débẹ̀ ó tún a lè ṣe bẹ́ẹ̀ bí la fẹ́ ṣe bẹ́ẹ̀ yẹn fún ọba mẹ́wàá ìgbà mẹ́wàá àsìkò kálukú ò ní wọ́n máa ròyìn. àsìkò gba ti kábíyèsí káwọn ọ̀dọ́ máa wá fọ́ wa lẹ́nu káàkiri inú ilé àbí kọ́ máa ra wa ọ̀dà o. ẹ ká ṣe dáadáa ni. olóye ẹ jẹ́ ká gbìyànjú ti sẹ́gbẹ̀ẹ́ kan lórí ti tọrọ ìyá àṣàkẹ́ ǹjẹ́ ti jẹ́ kí arúgbó yẹn mọ̀ pé ọmọ ẹ̀ ti ń fi kòtòkòtò péńpé roko ọba. àìtí ìsàn gangan ẹ̀yìn pa wá láṣẹ pé ká lọ rèé sọ fún àbí ìyálóde. ẹ kábíyèsí ẹ wò kò sígbà tí má kú òní kú o tá a bá ní àní sọ fún ìyá àṣàkẹ́ tí ìyá àṣàkẹ́ bá gbọ́ láàrin ìlú ńkọ́ ẹ jẹ́ á sọ fún un òun náà kúkú ti mọ̀ wípé ẹni tó bá bímọ ọ̀ràn ló ń pọ̀n ẹ já sọ fún un. ìyálóde ewu wà bẹ́ẹ̀ ewu wọn ò kọ́rọ̀ rẹ̀ dànù mo sì takò kábíyèsí bẹ́ẹ̀mi ṣe rí ṣàkun ọ̀rọ̀ tí mo sì rí ìyá àṣàkẹ́ ogbó ti dé o. bẹ́ẹ̀ni. bá a bá wá lọ rèé túrú ọ̀fọ̀ bẹ́ẹ̀ fún irú ìyá tó ti dàgbà báyìí tá a bá sọ láago mẹ́rin ìrọ̀lẹ́ bá dago mẹ́rin àbọ̀ ìyá Fòṣọlé á kú o ìyá kú bẹ́ẹ̀ ni kábíyèsí. ẹ kí la máa wá ṣe. bẹ́ẹ̀ mi ò bá mú mọ̀ràn wá pé ká gbọ́ ìmọ̀ràn kábíyèsí ẹ̀yin lẹ́ láṣẹ o ẹ ṣe jẹ́ ká máa rèé ká máa tán ká fi lọ́kàn balẹ̀ pé kò sí wàhálà àti pé kò sí tí ó ṣe ọmọ láìpẹ́ ọmọ á ẹ eh, ẹ eh, ṣé wá rí ìyálóde kábíyèsí ọ̀tún àmọ̀ràn tẹ̀yìn méjì tí wọ́n wá dá ṣùgbọ́n ìyálóde ẹ jẹ́ ká jọ lo ìmọ̀ràn ọ̀tún yìí ẹ eh? ẹ <laughs> very well then ẹ máa lọ síbẹ̀ báyìí ṣùgbọ́n kẹ́ tó lọ jẹ́ kémi pé ayọ̀lá mo nígbàgbọ́ pé tó bá rí pẹ̀lú yín gbogbo ọ̀rọ̀ tẹ́ bá sọ náà máa nígbàgbọ́ lé lórí. Hmm. kábíyèsí o. Ayọ̀lá yọjú sí mi sí àbí wòyàn ni òtò wòyàn kábíyèsí pa pé kò tẹ̀lé wa lọ́bì kan. àṣẹ ẹ̀rọ òun kò ní kábíyèsí pa àṣẹ ẹ̀rọ òun lẹ̀gbọ́n lẹ̀gbọ́n nǹkan tẹ́tẹ́ tẹ́tẹ́ tàbí pé kó wọ́n pàṣẹ. so ẹ ẹ ẹ ìyá túmọ̀ sí wípé ẹ ti jẹ́ òdodo ẹnu yín ò lè sọ òdodo mọ́ ṣé wàá ní kábíyèsí wù yẹn. jọjọ jọjọ mi ò sí inú olóyè tó lè gbà lọ́rọ̀ ǹjọ́ gbádùn mi tí n bá bọ́ ilẹ̀kẹ́lẹ̀ màá bá ẹ dọ́gba ex-soldier ni mí tẹ́lẹ̀ ẹ kórìí ẹ fapò ní tí mo fẹ́ sọ fún ẹ ni pé ìwọ ò tiẹ̀ ronú ẹ̀gbọ́n ẹ̀ ó pàṣẹ òun lọ́tì kọ tó bá bá kàn wọ́ ṣé wọn náà fẹ́ kó pàṣẹ kó má múlẹ̀. mi ò ní pàṣẹ òfin mi ò ní pàṣẹ òfin mi ò ní hùwà ibi. olóyè ètò ìdúró ṣé àwa làwa jẹ dòdò tá a lè sọ òdodo ẹ ó dà ìwọ tó wà jẹ dòdò ló padà wọnú ilé kó lọ sódò. ṣé o pé mi ò lè fèsì ẹni ṣebí yàtọ̀ ló bí wa ṣé o pé mi ò lè fèsì ẹni. wọlé lọ àwa máa wọ ẹ̀ràn wà lọ bá kábíyèsí fa wàhálà tí n bá bẹ́ wulẹ̀ bá gbogbo nǹkan jẹ́ kó pèmí lọ́mọ àlè ọba ti wà nìyẹn. ó dáa ṣe fẹ́ gbọ́ mi ò lọ ẹni wẹ̀. ọ ò tó bẹ́ẹ̀. mi ò bá yín lọ ẹni wẹ̀. ó ṣe sọ fún kábíyèsí ẹ wo bàbá èmi ò mo máa ń pọ́n yín lẹ́tọ́ nípa ẹjọ́ lóye mi o. ẹ má ti mí o ẹ má ti mí o ọmọ adé mi o orí adé ni ọ, o kí ló dé náà. ayọ̀lá ẹrú ọba ló pe mí mo bí ẹni o ẹrú ọba ló pe mi ò wọnú mọ́tò. nítorí pé o jẹ́ èèyàn mi ọmọ ọba tí mo nífẹ̀ẹ́ sí gbogbo eléyìí mo dẹ̀ mọ̀ pé ọba ni ọba ká má ara ẹran ọba ẹ burú ẹ̀ nìyẹn nígbà tí wọ́n bá ń kọ àṣẹ sí kí ni káwa tá a jó lóye ṣe ọ̀yà wọlé wọlé wọlé báyà yà kúlẹ̀ wọlé kọ́ kábíyèsí lé màá rún ẹ̀wọ̀ parẹ́ ẹ ṣayére ẹ ṣeré ẹ ṣayére o ẹ ṣeré ọba kan kò láyé kó. ọba mẹ́wàá ìgbà mẹ́wàá ni ó. ọba praise be on náà bí adé lòun náà lórí rọ́bìṣì wọn yẹn bó ṣe máa gbàdá bá sọ. kò jẹ́ mi ló pàdé. ẹ ṣayére. ẹnìkan praise ẹnìkan princess ìlú kan pẹ̀lú yẹn máa ọgbà lákòrí ẹ̀. ìyálóde ṣé o sí. Ah. <laughs> ara mi rírí mo rórí ológbò látẹ ah. nǹkan ṣe níbo ní àná alánà yìí nǹkan kan ṣebí kábíyèsí ló rán wa lọ́dọ̀ yá ṣàkẹ́ eh. àìtí ìbọ̀lẹ̀ ìlú mọ́tò gbogbo nǹkan tá a torí ẹ̀ dọ́dọ̀ ìyá àṣàkẹ́ gbogbo ẹni ìyá àṣàkẹ́ dá fún wa wọ́n rán wọn báyìí gbogbo bí a ṣe tira wa lọ́gbọ̀n ọgbọ̀n wọnú mọ́tò gbogbo ẹni ìyá àṣàkẹ́ sọ gbogbo irọ́ tá a wá ń pa kí wá ní irọ́ tẹ̀ wá ń pa fún gbogbo nǹkan tó ṣẹlẹ̀ gbogbo nǹkan tẹ̀ ń ṣe gbogbo ẹ̀ ló fi hàn wá bíi jókà. láì ṣe arínúròde ìyálóde. mo lanu lánàá ni. ń sọ ẹni torí bí náà bá láwo kò lè gòkè odò ẹ rò pé àwọn kan wà tí wọ́n ń jábọ̀ fún ìyá àṣàkẹ́. jábọ̀ kò sẹ́ni tó jábọ̀ fún ìyá àṣàkẹ́ àwa tá a kúrò mẹ́nà la débẹ̀ kò sẹ́ni kankan tó kúrò láàrin wa. Ah! Ah! ó ti yé mi báyìí ìyálóde ṣé kìí ṣe pé ìyá àṣàkẹ́ ni. ní kíni. kíni ọ̀rọ̀ ẹ yé mi ẹnu ẹni kan ti gbọ́ tó bá ti ṣetán kó lọ sọ fún nǹkan tíyà àṣàkẹ́ bá ní kó ní ẹ. ìyálóde ah. ó ti yé mi náà olúwa sọ. àṣàkẹ́ ọmọ mi ara rẹ̀ sàn. Nígbà. Hmm. Mm jẹ́ kí n súre fún ẹ. nojú ẹnu ẹkún ẹ kì í ṣọjọ́ èní ṣòtìwọ́ nítorí mo mọ̀ pé wọ́n dá ẹ lóró ni torí mo mọ ọwọ́ ọmọ tí mo ní bó o kì í jalè bó o sì lè jalè ṣùgbọ́n lábẹ́ àsíá kó ti wù kórí má gbìyànjú láti gbèjà ara ẹ nítorí àwọn abiyamọ tó ju abiyamọ lọ àwọn abiyamọ tòótọ́ wọ́n ṣetán láti gbèjà ẹ̀ àṣà lágbára ẹ̀yẹ́dà wọ́n ní gbogbo tó gbélé ayé wá ṣe òun ò wá ṣe o wà á kọ́ nínú ojú ìlú. mọ́mí tánà tánà tánà ẹ̀jẹ̀. ó ń gbá rere. kábíyèsí ohun tí èèyàn ò bá ní ṣe àbí tí ò bá ní agbára àti ṣe kò yẹ kó máa ṣàdéhùn ẹ̀ ẹ̀yin sọ fún mi ẹni wípé àṣàkẹ́ o kò ní wọ ẹ̀wọ̀n now she has been jailed she is in prison so what next you have to talk with me don't you know you have to sit down and be calm and talk with me. kábíyèsí ọ̀rọ̀ tó bá gba ìdúró sọ̀yọ̀ kì I am a king. I am a prince as well. What are jọ ìfá fún wa now listen let me tell you even now, Obiwa, Tobiwa, tọ́bí wa tọ́bá Tori, bá Mowai, Oma, nítorí ipò tí mo wà yìí you should have sat down and listened. I, I am your elder brother. mo mọ̀ yẹ kábíyèsí ọ̀rọ̀ tó bá gba ìdúró ẹ̀yọ̀ kì í jókòó sọ. mo mọ̀ kó tó yẹ kí n mo mọ̀ kó ṣùgbọ́n torí pé ẹ jẹ́ ọba ni mo ṣe ń respect tí mo lè ṣe anything. oh tí mi ò bá jẹ́ ọba what would I have done? I would have done a lot. for real kí ló bá ṣe. má ṣe mẹ́wàá má sọ òkè dilẹ̀. ayọ̀lá ẹni tí bẹ̀ ká sọ wọ́n bẹ̀ kábíyèsí. ẹbí ló bá bẹ́ẹ̀ ni mo sọ. ọba ni mí mo gba lórí ohun gbogbo àṣẹ tó bá bá pa àṣẹ gbé ni. ẹ ṣàyẹ̀rẹ̀ ẹ ṣàyẹ̀rẹ̀. ayọ̀lá ayọ̀lá. Ayola, ẹ mẹ́lẹ̀ ń lò pé ẹ. kábíyèsí mo pọ̀ yín mi ò dáhùn torí wetin mi ò di. ayọ̀lá má jẹ́ kí n fi àwọn alálẹ̀ ṣépè fún ẹ. bọ̀dá Adékúnlé ẹ fẹ́ fi àwọn alálẹ̀ ṣépè fún mi. bẹ́ẹ̀ni o tún gbójú gbóyà ó pé ọba lórúkọ ayọ̀lá out of my palace right now. Get out. Kò lè parẹ́, ọba tó jẹ́ tínú dàrú, àtẹ̀yí tó jẹ́ tínú. Ìyá gbọ́ tèmi. Ọmọ mi. Ìyá gbọ́ tèmi. Ẹ má ṣe ọmọ mi o. Ẹ má pe ọmọ mi màámi. Ẹ má tiẹ̀ pe ọmọ mi rárá. Ẹ má ẹ má ẹ má ṣe ọwọ́ báyìí fún mi inú bí mi. Ẹ má wọ̀ kọ̀ọ̀kan mọ́ ẹ fi tíì sílẹ̀. Kẹ́hìn. Kí ni kí ni? Ah! Mami! Kí ni Àṣàkẹ́ ṣe fún yín tẹ́ fẹ́ ba ayé Àṣàkẹ́ jẹ́ báyìí? Ẹni tí ba ayé ìjẹ́ ni kì í ṣe pé ṣe fẹ́ ba ayé ìjẹ́ ni ba ayé ìjẹ́ kárakáta ìjẹ́ rọ́mọ rọ́mọ ẹran dẹ́wọ̀n. Ẹ̀ṣẹ̀ wọn ló ṣe yẹn sọ fún mi torí Ọlọ́run. Ojú pé máa wá sínú ilé ìdìbò wọn bá mi sọ̀rọ̀ pé ọ̀rẹ́ mi má ṣe báyìí o, ọ̀rẹ́ mi ṣe báyìí, ṣójú bẹ́ẹ̀ lọ ni. Dẹ́gbẹ́ ò pé ọmọ àbí kí n ba ayé ẹ̀jẹ̀ pátápátá. Ẹ bẹ̀rù Ọlọ́run máa nù. Kódà ẹ tọ́ lẹ́yìn ọmọ yo, ẹ jẹ́ àwọn gbogbo bí tẹ́ bá jẹ́ bẹ́ẹ̀ lọ tún sílẹ̀. Kẹ́jẹ́ kan fílẹ̀ ní prison tó wà títẹ́mi nìyẹn ṣọ́tọ̀ kò ju bẹ́ẹ̀ náà lọ ẹ tí ì rí nkankan ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ rí. màámi ẹ <laughs> ah. ah! gbọ́dọ̀ gbọ́ ọ̀kọ̀ tẹ́ sọ jáde màámi ẹ mọ̀ wọ́n kíkáyé bá yín gbọ́ ọ̀kọ̀ tẹ́ sọ yìí. Ah! ìyá ọmọ tẹ̀ ní ọ̀rọ̀ tẹ́ sọ ẹ má má jẹ́ káyé bá yín gbọ́ má má pariwo yín síta kọ́ má lọ́mọ èlò ṣe má ṣe yín màámi ọmọ aráyá ọmọ ọgbọ́n yín mm. bẹ́ẹ̀ ni màámi. ọ̀kàrí wá tí wòye wá bẹ̀rẹ̀ ariwo ẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní máa pé ariwo ìbò sí o kò gbé máikrófóònù kó lọ bí wọ́n ti ń kéde ibi tó bá mọ̀ kọ́ tilẹ̀ ràn ẹ́ lọ́wọ́ bẹ̀rẹ̀ ariwo. màá ti ṣìyanu yìí. ọ ṣí ọmọ ẹ bó bá rí lọ. ìyàgbọ́ tèmi. Ah, sọ fàṣọ ya mọ́ mi lára. ha ha mami kíni mo bẹ̀rù yín mi gbọ́ mo ti bá sáàbọ̀ fún yín ni. èmi lè fẹ́ sá lọ. ẹ fẹ́ wọn náà máa ń lẹ̀ o àìjẹ́ ah. mi máa kígbe yín obìnrin sọ́jú bẹ́ẹ̀ lọ ẹ fẹ́ wọn náà máa ń lẹ̀ mami ẹ fẹ́ wọn náà máa ń o. káre máa sọ lọ bẹ́ẹ̀ yẹn oníyẹ̀yẹ̀ ẹ̀yin báwo ṣíọ ẹ tí ì rí nǹkan kan ni a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. ayọ̀lá prince prince take it easy take it easy kí ni àṣàkẹ́ṣe gangan náà ó fẹ́ jalè àbó ti jalè already ah, ó fẹ́ jalè náà wọn náà lọ fẹ́wọ̀n bẹ́ẹ̀ ṣé kábíyèsí wọn ò dẹ̀ fi nǹkan kan tó ẹ létí tán fi ń kárí àbúrò orúkọ báyìí ah, tó o dẹ̀ nírú mi tó o nírú mi lẹ́gbẹ̀ẹ́ kí láǹfààní gbogbo ọ̀rẹ́ tá a wájọ ń ṣe you should be aware of all this gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ náà àní nítorí ọmọ ikọ̀ òkòkò kò níbi kò níran kákan máa wá kàn tiẹ̀ ṣe nǹkan tó ń wà lórí ẹ̀. ẹ ah, ẹ eh, listen listen ọ̀rẹ́ mi ṣé o mọ tá a máa ṣe I would have to appeal this case màá take up case abeta abeta you know you can count on me ah definitely ah that's good that's good ìwọ fọkàn balẹ̀ mo assure ẹ pé màá take up case yẹn máa dẹ̀ win case yẹn fún ẹ okay good ẹ tó bá free ò lè máa bọ̀ mu wà lọ́fíìsì. ah all right good okay my expect you. bí ọkọ̀ ń gbé mi rẹ̀ o. bí wájú ní bẹ́yìn ni mi ò mọ bí ọlọ́kọ̀ yìí ń gbé mi rẹ̀ o afẹ́fẹ́ fe fe ó ń fẹ́ gbígbóná odò ń gbà o ń gbà rere ìwọ orí mi ò dákun kọ́ mi ọ mm, láàrin ẹ̀gún ni mo ti bára mi yìí. ṣe gbàbọdẹ o ìyá ẹ ṣe mi abẹ ẹ. Bàbá ọ̀run mo abẹ̀bẹ̀ o, ìyá kì í ṣomi ọbẹ̀ o. Ara ire ni kò fi mí dá o, ewé kan sí má fi mí dára yín rí ara yín rẹ kò fi mí dá fún nǹkan tí company wa fẹ́ ṣe. ẹ kábíyèsí ẹ kú pẹ́ fún wa adúpẹ́pẹ́ ànírú yín lọ́ba ànírú yín ọba mi àjẹ ìlú arójú àtòrò ọba mi ò sì jẹ ìlú akangógó ọlọ́run ṣe ti yín bẹ́ẹ̀ kábíyèsí ẹ pẹ́ lórí bàbá ọlọ́run ló mọ ohun táwọn aráabí rí nínú ìlú wa yìí ohun àlùmọ́nì kan wà tí wọ́n rí tí wọ́n fi takú pé àfi kí nǹkan ribiribi kó máa wá àwa sì mọ̀ pé torí irú yín ni àkọ́kọ́ ibi tó lóun àwọn fẹ́ ibi tó sọ pé wọ́n fẹ́ láti iléeṣẹ́ wọn àti dúpẹ́ fọlọ́n pé ó ti rí bá tó ṣe wá ń bọ̀ ló bá tajú kan ló bá tún ríbi kan lónìí ẹ̀ pẹ́pẹ́ sí o àwọn tó fẹ́ bí fóun bá sọ fún CEO yín àbí kí ló pe àbí bẹ́ẹ̀ kọ́ e ó ní ara ilẹ̀ yìí ó ní ẹ ilẹ̀ eléyìí ó ní ẹ láyé kábíyèsí òní wọn ò lè fògùn ta láyé mo gbọ́. bẹ́ẹ̀ ni ọ̀tún wí bẹ́ẹ̀ kábíyèsí alẹ́ ẹ̀ lè ta o kò sí iye owó ọ̀hún ẹ̀ lè ta kódà kówó ọ̀hún ga nílọ́po alẹ́ ẹ̀ jẹ́ ta ẹ̀ agbóbẹ́.

ẹ wò ó young man kó kúrò ní ilẹ̀ torí yẹn kó jẹ́ ilẹ̀ agboolé ṣùgbọ́n mi kó kúrò ní ilẹ̀ tó ní orí yẹn tó bá jẹ́ ilẹ̀ tó máa ṣe iléeṣẹ́ yín láǹfààní tó dẹ̀ máa ṣe àwọn aráàlú láǹfààní kí ló dé tá a lè tà ah, ẹ ẹ dá mi lóhùn. ẹ ẹ kábíyèsí ẹ kábíyèsí ilẹ̀ tí ọ̀rọ̀ mọ̀ ń bẹ lórí ẹ̀ ní ilẹ̀ àjèjì. ẹ àjèjì kìíní ilẹ̀ ni ilẹ̀ ń jẹ́ ẹ ọba ní mi àṣẹ lọ́ba ń pa ọba kan òun dàbà. ṣé wàá pé kínní yẹn mo mọ̀ pé ó sọ sí mi lọ́kàn tí kábíyèsí bá rí wípé ọ̀làjú àti ìgbéga ìtẹ̀síwájú ni àwọn ará bíi gbébọ̀ lọ́dọ̀ wa kábíyèsí àtàbí kò sí bílẹ̀ tí kábíyèsí ò lè kà àbí kọ́ bá mọ̀ pé ìlọsíwájú ni. ọtún òògùn bẹ́ẹ̀ ó sọ sí wọn lọ́kàn bẹ́ẹ̀ ni ó jẹ kẹmí gbọ́ òògùn bẹ́ẹ̀ rọpò. mo bára mi rò ni. Ah! ẹ ṣé kò ṣe nǹkan tó yẹ kó fi síwájú òun ló wá fi sẹ́yìn. mo bàjẹ́ ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó yẹ kí n tètè sọ wọ́n máa ń fọlọ̀ lórí mi gbà mí ẹ má bínú kábíyèsí mo fẹ́ mo dẹ̀ fẹ́ sọ kù díẹ̀ wò kù díẹ̀ báyìí. ẹ kábíyèsí ṣe tiẹ̀ wá rí ilẹ̀ tá à ń sọ̀rọ̀ pa ẹ̀ tẹ́ ẹ bá fi lè ta fún wa tẹ́ ẹ gbà láti ta fún wa màá lọ mú rìpọ́ọ̀tù bá CEO wa ó dẹ̀ dá mi lójú pé ní ìlọ́po mẹ́ta wọ́n máa ra ilẹ̀ yẹn ṣótọ́ ọ̀tún òun nìyẹn o àìkú fánlẹ̀ ní fati ń ṣe yẹn ẹ gbọ́ nǹkan tó sọ. àtìtà ẹ lé àtìtà ẹ sọ bẹ́ẹ̀ àtìtà mm, ṣe gan ni kábíyèsí ìlọmọpo mẹ́ta yẹn kábíyèsí yóò máa wá jẹ́ bí one point. tó bá ti di ọ̀rọ̀ olówó bẹ́ẹ̀ iṣẹ́ lọ́ọ̀yà nìyẹn àfin ní bíbáyìí. Eh, ó dà bẹ́ẹ̀ kábíyèsí àmọ́ ẹ kò sọ iye fígọ̀ yẹn kankan kó ń déwájú ń dẹjọ́ ń dẹ́yìn ń dasọ kó má dàbí pé òun tún máa máa lọ bá lọ́ọ̀yà jiyàn lọ́hùn ẹ bá kọ èló ni ẹ. ọ̀tún ọ̀rọ̀ owó òun ṣe nǹkan tó kàn ọba. ẹ o kó má dàríyàn jiyàn láàrin òun àti lọ́ọ̀yà mi àti pé kábíyèsí ṣé ẹ rántí ilẹ̀ tá a tàgbẹ̀yìn ìjọsìn a ò gbé ọ̀rọ̀ lọ́ọ̀yà wọlé ni mo ṣe ní kí n tún rán yín létí yín. ó ṣàgbọ́n nǹkan tó sọ sí i ó ní ìlọ́po mẹ́ta èyí tata lọ́jọ́ kìíní àná ṣé ìlọ́po mẹ́ta ni. ẹ̀tọ́ ṣé àfiwájú ibi tó ń kówó sí i. mo wí bẹ́ẹ̀ náà. lóòótọ́ ni kábíyèsí kábíyèsí. dìde ńlẹ̀ dìde ńlẹ̀ ló kó sí. kẹ pẹ kábíyèsí kẹmi yóò kú ẹ wò tọ́ba làṣẹ o gbogbo tẹ bá sì ṣe pátá. iná jó lé títí títí ó dé. ọ̀gẹ̀dẹ̀ ò tójú olóko gbó àgbàrá òjò ti ṣàn kò yá lé mọ́ oníná jólé títí títí. ọ̀gẹ̀dẹ̀ ò tójú olóko gbó àgbàrá òjò ti ṣàn kò yá lé mọ́. ṣùgbọ́n ó dórí àgbà kodò agbára ti ṣàn kò yá lé mọ́. lówe lówe là ń lùlù àgídìgbò ọlọ́gbọ́n ló lè yé ọ̀mọ̀ràn ló lè mọ̀. bí àgbà bá fi kalẹ̀ sí ohun tó bá rí bámọ̀ kékeré gúngi àjà lọ kò lè rí i rárá rárá. alágbára ti sàn kò yá lé mọ́. àwí fún ọba jẹ́ ó gbọ́ ẹni àṣàlọ̀ fún ọba jẹ́ ó gbà ó ṣàlóhun tójú àgbà á tójú wọn fi jìn ẹnu tí ń bá fi gòbì fún ẹ má ṣe jẹ́ ẹnu tí ń bá fi bá ẹ sọ̀rọ̀ ọmọ mi gbọ́ o bí n bá fẹ́nu mi gòbì fún ẹ mo ní má ṣe jẹ́ ṣùgbọ́n ọ̀rọ̀ tí n bá fi bá ẹ sọ. màámi mm. màá tọ́jú yín. kó bá mi ra tọ́mtọ́m àtòrógbó bọ̀ torí ọ̀nà fún mi ṣó ti ń bọ̀ lẹ́yìn náà kó bá mi ra fúláwà bí n bá fẹ́nu mi gòbì fún ẹ mo ní má ṣe jẹ́ ọmọ àṣekala ọmọ àṣekala ọdẹ ẹnẹlẹmọlẹ ògùndàbẹjẹrẹ ọmọ àṣekala ọmọ àṣekala ikú ń bá máa rìn ẹ fúnra tàǹtàn. ẹkún la ìṣá o ọmọ àṣekara ọmọ àṣekara ọmọ àṣekara ó nílò nàrà nùrù nàrà nùrù mìíràn òde òde òde ọmọ àṣekara ọmọ àṣekara ọmọ àṣekara. lọ́mọ lọ́lẹ̀ ìjọ kó káwọ̀ ọ̀gá ẹ̀ kí ló ṣẹlẹ̀. màmá tọ́ sí mi yìí ní dáa ó dàbí pé lè sí. báwo lẹ jẹ jẹ jẹ. Ìṣàlẹ̀ yìí, wọ́n lè yẹ. Tàbí ẹ́. ẹni ta ni two mo ra one two one two move it. one two one two one two one two one two one two one two one two one two one two one two one two one two move it. one two one two one two one two very good one two. Hey, asọ́bẹ̀. ẹ̀ẹ́n òyìnbó ti yín rò bẹ́ẹ̀ lè mú dúdú tèmi ní mugun àbí ìrọ̀lẹ́ pa jíjọ. kílódé tó ń bá yẹn ọmọ àṣekára follow, náà dúró náà follow me like this follow. ṣé ẹ bá ṣiṣẹ́ yín bẹ́ẹ̀. ọ̀gá àwọn ẹlẹ́wọ̀n bó ṣe ń ṣe balabala. olórí ẹlẹ́wọ̀n ni ejò àwọn afiọ́lá mi báyìí ẹbí olóòlè ìjà yìí lọ́dún five years Oh, owó àbíbáyé ó ṣe ní kí ọ̀gbẹ́ni wọlé ká ṣiṣẹ́ ká gẹ́ra o àṣàkẹ́. ikú kan. àṣàkẹ́. yes boss. àṣàkẹ́. irúmọlẹ̀ tó ń ṣaṣẹ́ pẹ̀lú gọ́gù kí ló ń happen now ẹ jẹ́ ká fẹ́ fi gbé mi ìrìn àjò lọ jayé ẹ ṣí mi rẹ̀ lọ́wọ́ left kí n wọlé sọ́wọ́ right màmá ẹ̀. ẹjú ìwọ wọ́ọ̀jì máa ta. alẹ́pọ̀yè máa tù ẹ́. lọ́jọ́ bá rọ̀. ìbínú akọni kọjá kókó ká má ṣèdàrú ẹ̀ boss tẹ bá ń gbọ́ lakọ màmá ẹ̀ èmi àṣàkẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. now listen mo ti ya máàpù ayé fún ẹ mo ti jẹ́ kó mọ ẹnu bodè ayé àti ọ̀run the only way to heaven òun Boss, i fear no more life is by risk and always a risk mama you say what. i fear no more to die yes jingu jungu La peur. Et Dieu wa di mata. Chauve solo. Yàtọ̀ ìgbà lẹ́nu ẹ̀ máa bọ̀. Ẹ̀rí láti bí a week láti discover pé wọ́n ṣílẹ̀kùn rárá. Ẹ dẹ̀ ṣọ́ pé èèyàn wà nínú ilé yìí mo wà ṣọ èèyàn wọn bẹ. sà bẹ́ẹ̀ ni sà mi ì lè jẹ́ kí n má gbà ibà kọjá lójoojúmọ́ ṣùgbọ́n òórùn tèmi yìí ó lágbára jù. débi wípé sà àwọn tó ń kọjá lọ tó ń kọjá bọ̀ gbogbo wọn ń fọwọ́ lé mú ni àwọn ń wá àgbàlagbà kan tó máa fa ń go ahead láti já ilẹ̀kùn yẹn wọlé pàṣẹ yìí sọ kan ti balẹ̀. nǹkan tá a fi ń dúró dé yìí ní báyìí. ok o ìwọ àti ìwọ ẹ jálẹ̀kùn yẹn. obìnrin ni mí èmi ò lè tẹ̀lé yín lọ jálẹ̀kùn ẹ̀yin ọkùnrin ní ẹlọ́bẹ̀ lọ́jà ìgbà tó ti ní ká Ibu inú ó ti tó bí ọ̀sẹ̀ méjì tí màmá ti dákẹ́ bọ̀tí tá a mọ̀ àfìgbà tí mo débẹ̀ tí mo ní kí wọ́n fọ́ sí ilẹ̀kùn yẹn ṣí látó mọ̀ pé dákẹ́ lóòótọ́ láti wá wá bí látàárọ̀ wọ́n ní àwọn tó ń sunkún wọn ò ran òkú lọ́wọ́ àwọn tó bá ka ìlú mọ́ ló ṣe orí fòkù ni mo fi lọ gba police report kí ká fi lè ráyè ká sin màmá bá a ṣe ń sin màmá tán náà ni mo ń bọ̀ bí ń sin àṣẹkẹ máa rò mú ṣòtìlọ àwọn òkú tó ti kú iṣẹ́ rere tí wọ́n ti ṣe yóò máa tọ̀ wọ́n lẹ́yìn ṣùgbọ́n àwa tá a wà láàyè ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ni àṣàbẹ̀ má sọkún bí ẹni tí ò ní retí nínú ìwé mímọ́ tẹsalóníkà kínní orí kẹrin ẹsẹ̀ ìkẹta àti ìkẹrìnlá ó sọ fún wa wípé níwọ̀n ìgbà tí jésù kristi kú tó tún jíǹde ó ní àwọn tó bá kú nínú kristi sísùn ni wọ́n àwọn náà jíǹde wípé mi ò fẹ́ kó sọ ìrètí mi. Ah, ṣé pé màá mi ti kú lóòótọ́. Ah, Àṣàkẹ́. Àṣàkẹ́. Sórí òkú tó ti kú, iṣẹ́ rere tó bá ti ṣe yóò mọ̀ tọ́ lẹ́yìn. Àmọ́ àwa tá a wà láàyè ká máa dúpẹ́ nínú ìwé jẹ́nẹ́sísì orí kọkànlélógójì ẹsẹ̀ ìkẹrin nínú ẹ̀wọ̀n ni Joseph wà tí wọ́n ti ránṣẹ́ sí láti ààfin from the prison to the palace láti inú ẹ̀wọ̀n lọ sínú ààfin sábà kàdéyàn síwájú dé orí ogójì níbẹ̀ láti fi Joseph ṣe olórí gbogbo Íjíbítì pátápátá torí bẹ́ẹ̀ àṣàkẹ́ ọ̀rọ̀ ẹ máa dayọ̀ ọ̀rọ̀ ẹ dayọ̀ má sunkún mọ́. Sorry, sorry, you need to take it easy. Let's Sure. Thank you, sir. Yes. <laughs> prince ò ṣe wá múra báyìí. o ò bá fi múra mi lẹ nǹkan tó ń bá mi kú lára pọ̀ gan. níwà mo lọ sí chamber yín mi ò bẹ níbọdí bẹ kí ló ṣẹlẹ̀. mo bẹ mo bẹ sọ̀rọ̀ case Mr. Ajayi náà tí mo ní mo fẹ́ lọ attend sílẹ̀ oh that's true. court mo wà látàárọ̀. báwo dẹ̀ case yẹn ṣe lọ. oh as usual mo win case. báwo wá ní case tèmi báyìí. Ṣàkẹ́ ọmọ yẹn bó ṣe wà bẹ́ẹ̀ ìyá ń jẹ gan-an ẹ̀ ti rí tó kó sígbà tí mo lọ ọbẹ̀ tí ọkàn mi ò bàjẹ́. Prince ọmọ mi you know me to be competent when it comes to irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn tí mo mọ̀ ṣe jù ni a lè máa wọ ọmọ yẹn ràn bẹ́ẹ̀ yẹn a ti mọ̀ pé ọmọ tí ò lẹ́bi tí ò lára ni and there are a lot of children níta tó jẹ́ pé irú ìyà bẹ́ẹ̀ yẹn ń jẹ tí wọn ò ní voice láti sọ̀rọ̀ kéèsì opportunity ló jẹ́ fún mi i have to win this case ọ̀ràn yàn ni bí mo ṣe mú nìyẹn a lè máa wọ ọmọ yẹn bẹ́ẹ̀ yẹn mo assure ẹ pé màá win case yẹn fún ẹ tó bá máa fi di on the twentieth of this month ní sitting i would win that case. ṣùgbọ́n pé màmá ẹ̀ náà tún kú lórí gbogbo wàhálà yìí ìyá yẹn ọ̀rọ̀ yẹn ń dùn mí gan ìgbà tí gbogbo ilé ti ṣẹlẹ̀ gan mi ò tiẹ̀ i've not been myself àti ẹ̀ ti lọ fún àwọn royal functions kò tiẹ̀ wá sí mi lọ́pọlọ. Hmm, seriously it's sad i must confess. ṣé ọ̀rẹ́ mi lè wà lẹ́wọ̀n sìn tó jẹ́ mo dàgbà pé mi ló wá wá tí nǹkan burúkú fi ṣẹlẹ̀ sí kí wọ́n máa wọ agbádá kiri does that make any sense? it doesn't it doesn't make any sense. prince máa fẹ́ kó lọ fọkàn ìbàlẹ̀ mo fún ẹ ní assurance pé máa win kése. lókè gbá bọ́lá tún máa yíra ọlọ́run ló kàn bá mi ṣe tí mo rí mọ́tò ẹ̀ ń sìn ni mo ṣe park. kí ló ń ṣe gan. mo busy ni mo kàn tó ní kí n kọjá lọ mo ní star newspaper kan bẹ̀rẹ̀ tí màá lọ ń kà òun mo ní kí n kọjá lọ kí n lọ wò á ó mọ́ ń tá máa ṣe jẹ́ ká tún ríra nírọ̀lẹ́ ká lè jókòó discuss ọ̀rọ̀ dáadáa. ṣé ká pàdé nígbà. bẹ́ẹ̀ mo àṣọ ẹ̀ máa win kése máa wọ̀rẹ́ ìwọ lọ sí mi ṣó ń dé prison lọ wo girl yẹn. àmọ́ ah, débẹ̀. máa débẹ̀ kó máa fi lọ́kàn balẹ̀. àmọ́ pé mi ò lè máa ṣe é jẹ́ kí n máa lọ. all right fi tó kù lẹ̀ fún mi ṣó gbọ́. all right go nice day. ó lọ ìyá gbọ́tẹ̀ mi lọ ó lọ a ò gbọ́dọ̀ rí o a ò gbọ́dọ̀ rí a ò gbọ́dọ̀ rí o a ò gbọ́dọ̀ rí. lílọ lọ ó lọ lílọ lọ lọ lílọ lọ lọ o lílọ lọ ó lọ ìyá gbọ́tẹ̀ mi lílọ lọ a ò gbọ́dọ̀ rí o a ò gbọ́dọ̀ rí a ò gbọ́dọ̀ rí o a ò gbọ́dọ̀ rí lílọ lọ ó lọ lílọ lọ ó lọ lílọ lọ ó lọ ó lílọ lọ ó lọ ìyá gbọ́tẹ̀ mi lílọ lọ ó lọ a ò gbọ́dọ̀ rí o a ò gbọ́dọ̀ rí a ò gbọ́dọ̀ rí o a ò gbọ́dọ̀ rí lílọ lọ ó lọ lílọ lọ ó lọ lílọ lọ ó lọ lílọ lọ ó lọ ìyá gbọ́tẹ̀ mi lílọ lọ ó lọ a ò gbọ́dọ̀ rí o a ò gbọ́dọ̀ rí a ò gbọ́dọ̀ rí o. lílọ lọ ó lọ lílọ lọ ó lọ lílọ lọ ó lọ lílọ lọ ó lọ ìyá gbọ́dọ̀ lílọ lọ ó lọ a ò gbọ́dọ̀ rí o a ò gbọ́dọ̀ rí a ò gbọ́dọ̀ rí o. lílọ lọ ó lọ lílọ̀lọ́ ó lọ lílọ̀lọ́ ó lọ o lílọ̀lọ́ ó lọ ìyá gbọ́tẹ̀ mi lílọ̀lọ́ ó lọ a ò gbọ́dọ̀ rí o a ò gbọ́dọ̀ rí a ò gbọ́dọ̀ rí o. lílọ̀lọ́ ó lọ o lílọ̀lọ́ ó lọ. lílọ̀lọ́ ó lọ lílọ̀lọ́ ó ó lọ ìyá gbọ́tẹ̀ mi lílọ̀lọ́ ó lọ a ò gbọ́dọ̀ rí o a ò gbọ́dọ̀ rí.

nílò lọ́ọ̀lọ́ o nílò lọ́ọ̀lọ́ ìyá bá la nílò lọ́ọ̀lọ́ la la o nílò lọ́ọ̀lọ́ la lọ́ọ̀lọ́ o nílò lọ́ọ̀lọ́ ìyá bá la la lọ́ọ̀lọ́ nílò la o nílò lọ́ọ̀lọ́ la la o nílò lọ́ọ̀lọ́ ìyá bá tẹ̀mí la la a ò gbọ́dọ̀ rí o a ò gbọ́dọ̀ rí a ò gbọ́dọ̀ rí o a ò gbọ́dọ̀ rí òkú la gígé làóge a ò gbọ́dọ̀ rí o ò gbọ́dọ̀ rí a ò gbọ́dọ̀ rí o ò gbọ́dọ̀ rí òkú àparò jíjẹ́ làwọn gbé ee ó tó ó tó wọ́n ìyá máa bọ̀ bó ṣe wà yẹn. máa bọ̀ ń bo bẹ́ẹ̀ ni kọ́ sẹ́nu ni ìwọ ìyá ẹ ló ń bọ̀ ìyá ẹ ló máa pa ìyá ẹ ló ah, máa ah, pa ah. ẹ̀yà gbogbo yín. mo ní kó máa bọ̀ wọ́ wọ́ wọ́ mi ò fẹ́ bẹ́ẹ̀ pariwo ara a ti lọ káàkiri a dẹ̀ ti lọ ṣe findings wọ́n ti jẹ́ kọ́yọ́ wa pé ìwọ ọlọ́wà rí ẹ. wá wo wíwá tá a wá ẹ̀ tó yọ lókè kò ní wọ báyìí láyé torí pé kí ni wọ́n kì í kó wọlé oní ìlú ọ̀rọ̀ ayé bá èmi kì yóò kú ikú kí kankan bí kò ṣe yíyẹ ìyá yín ní òkú ẹ̀yin lẹ́tẹ̀lé. lẹ́yìn ẹ má pété kankan mi báyìí gbogbo gbogbo àṣírí báyìí ló ti tú sí wa lọ. lẹ́yìn yẹn. ọmọ bẹ́ẹ̀ gangan ni ẹ gbọgbọgbọgbọ wà lẹ́yìn àṣàkà ẹ sí débi ẹ̀wọ̀n tó wà yẹn. ó ló wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. èmi ẹ wá gbà mí ọ̀rọ̀ tí mọwọ́ tí mẹsẹ̀ ọlọ́mọ ni jẹ́ kẹ́ mi lórí. iṣẹ́ ti ẹ̀rí mu ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ mọ́ làágùn jìnnà ìyá ṣé o mọ̀ pé mo mọ̀ ọ́ ìwọ náà sì mọ̀ mí dáadáa bó ṣe wá rí òun oorun tó sùn lánàá mọ́júmọ́ òní òun ló sùn mọ́ o. ìyẹn ìwọ ìwọ ló máa sùn tó ní jímọ èmi ò ní kúkú yà yín lẹ ní kú yà tẹ́ ń gbé kiri ẹ máa gbé kú yín lọ́wọ́. bẹ́ẹ̀ ni. àwọn àgbétáyà ní ìsìn á gbèsè ọlọ́run. ìwọ ni bá tù sẹ́ńdà ìwọ ló sùn lò ní kí mọ́ bẹ́ẹ̀ mo sọ fún. àbọ̀ máa wo mi ni èmi ò máa mọ bí tó àwọn ìtì ń bọ̀ èmi ò mọ bí tó ti lọ yẹ ìṣiré yà mí ò mọ bí tó lọ. má mi ò tèmi lélẹ́yìí. yá so. ẹ mo pè wọn wọlé. bẹ́ẹ̀ni ẹyà mi ẹyin tẹ. olùwà ó ní ẹ pé ọlọ́ọ̀bá yóò jẹ́ ni. bẹ́ẹ̀ni dúràṣírí tutù sí wa lọ́wọ́ ọ̀rọ̀ àṣàkẹ́ ẹ̀yà ọlọ́rọ̀ ẹ̀ wọ́n ni mo ṣe organize wọn kókó wá bá mi bá yín wí. bẹ́ẹ̀ni kí ló ń ṣàkè la mọ ọmọ mi. ẹ wà gbà mí ọ̀rọ̀ tí mi ọwọ́ tí mi ìmẹsẹ ṣe máa wá gbé. níbo má nu ọmọ àná yín o ìbọn tó kọ́nà máa nà. abẹ́yìn tí wọ́n. ẹ̀ẹ́dọ́gbẹ́. máa mi tọ́ba tún náà yín tọ́wá tún sọ táyà sí i lọ. àti ọ̀rọ̀ dáná òkú owó tó rẹ̀. èmi kọ́ èmi kọ́ kò sí tó máa ṣe fẹ́ ṣé mi lọ fẹ́ jó èmi lọ fẹ́ jó wàhálà ìyá ìrókò mo ṣe. àná máa ṣí yín abẹ́yìn tí wọ́n. a máa ṣí wọn. ẹni àṣà fún ọba jẹ́ ó gbà á ó ṣe àlọ́ tójú àgbà. bátẹ̀mí. màámi. wọ́nmi. màámi kí ló tẹ̀ ń pariwo báyìí kí ló ṣẹlẹ̀. wo bí nǹkan kan ni mo rí nísìn nígbà tí mo jókòó mo kàn lọ bí ìgbà téèyàn bá rí bí ìgbà téèyàn rí vision bí ìgbà tí èèyàn bá kàn ro nǹkan kan ṣá mo wá rí i pé ẹ rọra màmí òtítọ́ òtítọ́ ẹ farabalẹ̀ ẹ pẹ̀lẹ́ kí ló ṣẹlẹ̀ gangan. àwọn èèyàn wọn wá péjọ síta hmm. wọn bẹ̀rẹ̀ sí ní pariwo wọn pélé ni o ó máa lọ ní a máa lé ládùúgbò yìí. kí ló màmí kí ló ní ẹ ṣe. ìwọ kan ló wá jọ lórí ibẹ̀ lórí ọ̀rọ̀ àṣàkẹ́yìn náà ni wọ́n bá ní àwọn máa lé mi ní àwọn máa bá mi ní ọlọ́run mà ní bí ó ṣẹlẹ̀ sí mi. ṣé ẹ máa sọ fún pé ẹ̀mọ̀ kankan nípa ọ̀rọ̀ àṣàkẹ́ tẹ́lẹ̀ ni. ọkọ mi ọkọ mi mi ì máa mọ kankan ọlọ́run má rí inú mi. màámi ẹ mọ kankan ṣe pé mi náà ti parọ́ léyìn lórí inú lé ọlọ́run fapẹ̀rẹ̀ wọ̀nyí díẹ̀ nìyẹn tẹ bá mọ kankan nípa ọ̀rọ̀ àṣàkẹ́ ẹ̀jọ̀ ń turọ̀ ọlọ́run ẹ̀ túwọ́ lọ́rọ̀ ẹ̀ mo fọ́ ọlọ́run bẹ̀yìn ni màámi dáre tèmi báyìí ọlọ́mọ má jẹ́ ń dáràn kẹ́ ọ̀rọ̀ téèyàn mọ́wọ́ tí ò mẹ́rẹsẹ̀ ọlọ́mọ má jẹ́ kọ́ dìlé mi lórí. ẹ ẹ má mi kì í sọ bẹ́ẹ̀ dé kí ló mọ wọ́n ṣe fún yín gbogbo tẹ̀ fi hate ẹ̀ tẹ̀ fi rí sí. o ṣe ah, ah. èké níná wọn ní tòkété bá dàgbà báyìí ọmọ ọmọ ẹ ló ṣàmà mọ. bẹ́ẹ̀ á mọ. o ṣe ìwọ náà wò ìgbà wo ni mo gbé kalẹ̀ òní mo pera mi fashion design ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ mẹ́ta ni wọ́n máa gbáṣọ wa tó bá jẹ́ pé fashion designer gidi gan ni gbogbo inú ilé yẹ kó kún kó tẹ̀ yẹ kí n máa lo inú ilé odidi ilé ló yẹ kí n máa ti fi gbàjọ́ kí n láwọn ọmọọṣẹ́ kí sún ìwọ̀n bá ṣe kó kúnlẹ̀ rẹ́kẹ̀rẹ́kẹ̀ ìwọ̀n bá ṣe alalẹ́ tó lọ ṣe yìí náà láṣà fi jẹun iṣẹ́ iṣẹ́ wo ni mo tún fẹ́ máa ṣe níwò yìí ẹ ó wá fẹ́ gbà yẹn lẹ́nu mi torí ẹ̀ ni mo ṣe yé tiẹ̀ kò sí nǹkan kan kí ni tiẹ̀ ṣó ló bá mi bì ẹ̀ ní ṣáà tán ni. ìyá gbọ́ tèmi nǹkan tẹ́ ṣe é tà ṣàkẹ́ nìyẹn tòró ń gbà mí lámọ̀ràn pé nǹkan tí mò ń ṣe ò dá o kí n change o gbogbo àwọn runs tí mò ń ṣe yẹn nǹkan burúkú ni nǹkan tẹ́ ṣàfihàn ìtàn ọmọlọ́mọ nìyẹn. Ah, ah. màá mi ṣe bá bí amọ̀ nìyẹn ọ̀rọ̀ tó mọ̀ ń fi advice mi ẹ̀yìn kókó ní expect kẹ́ advice mi rẹ̀ àmọ́ ṣé lẹ́yìn òbí wa sìn kó tó ń ṣẹlẹ̀ ń gbòòrò ayé ń sàfikọ́ náà ṣàánú wa ọmọ mi tó ṣe ọ̀sìn kókó kò wù but nígbà tó bí mi ìbá ti dúró sí lọ́fun báyìí pé ó ti tó kí n máa jẹun ẹ o ó ti tó kí n máa jẹun ẹ o ó yẹ bọ́ síta ẹ̀rọ wọn wá fún mi lọ́mọ mi fi ń rìn tó yẹ kó rìn á lè wà kó yẹn wálé ẹ̀ máa gbà á ẹ màámi ẹ ṣe kí n bí mo ṣe lọ lọ́la lẹ́yìn ṣé kí n lọ kí n tọ́ta mi má padà dé ńkọ́. ọlọ́run náà mọ̀ pé kò sọ́nà àbáyọ mi. tàbí kọ́ ti lo ọmọ mi wọ́n ti fi ṣẹ́ṣọ̀ òkúrò odò tàbí kọ́ kéde rúkà nǹkan kan ti ń torí ẹ̀ lè ṣe wáyé ìtọ́mọ ọlọ́mọ ìyá gbọ́tẹ̀mí kò dáa o tètè mi ní pẹ̀ṣẹ̀ tó bá ṣàṣeyìn ẹ bá mi dáríjì kẹ̀dẹ̀ lọ sí ibi tó wà kẹ lọ túlẹ̀ ẹ jọ. ó gbọ́ gbogbo tí mo sọ mo fi ọlọ́wọ́ bàbúrà mi ìmọ̀ kankan pẹ̀ gbogbo tí mo ń ṣe yẹn mo kàn ń jánu nìyín ní kankan ìmọ̀ kankan mi ìmọ̀ tó gbé dọ́gbẹ̀ wọn. ìyá gbọ́tẹ̀mí ọmọ ẹ ẹ mọ̀ kankan pa. mo fọlọ́ ń ah, ah. tani àṣàkè wá ṣe. Abolóye. Dókítà. Ah, mo rò pé ti sọ fún ọba. Dókítà, mi ò lè dọ́wọ́wú lẹ́yìn kábíyèsí. Àwọn àná ní kí n pe dókítà àwọn. Mo ti check ẹ̀. Pé ó need urgent medical attention. Ah, Aláàṣì ṣe àwọn ẹ̀yọ́ kan fún. A ṣe test yẹn fún. Ẹ bá lè dé àárọ̀ ọ̀la. Torí pé after the test, a tó lè mọ ohun tó ń ṣe but ẹ make sure pé èyí ti gbé wá o. dókítà ọlọ́run fún yín ṣe bẹ́ẹ̀ sì ń wòye ẹ̀yin lójú wa bẹ́ẹ̀ ni o tá à ń wá bá bẹ́ẹ̀ ni fún sọ́ọ̀sì ni nǹkan kò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ sì ń wòye kí bàbá rẹ̀ tó lọ nǹkan kò ṣe o à ń ṣèpàdé lọ́wọ́ ni wọ́n pè wá pé nǹkan kan ń ṣe ọ̀nà jẹ́ kí n tètè máa bọ̀. like I said earlier àní àní ìṣùbà yìí ẹ má jẹ́ ká ní iṣu. ọlọ́run ní jáni. ẹ mọ tó máa ṣẹlẹ̀ ẹ jẹ́ kó relax dáadáa tó bá relax dáadáa ó máa help health ẹ̀ then àwọn nǹkan tá a máa ṣe fún lọ́la tára bá wà relax a lè ṣe fún tó la máa gbẹ̀jẹ̀ gba ìtọ́ ẹ̀ everything so at least tó bá ti wà relax we should be able to do that tomorrow. prison. Ah, ah. Yálà yà. Èyí pọ̀. Ìyá Yeah, lẹ́rú lè ti go prison break rí. Eh, ó lágbára o. Alágbára nínú rọ̀, wàhálà wà o. Ọ̀rọ̀rún bọ̀mọ̀ kékeré bá gégi nígbó àwọn àgbà ló mọ̀ bí to máa wò ó sí. Ah. ṣé mo ti wá dára gbogbo báyìí àṣàkí ọ̀pọ̀lọpọ̀ bá tí ó ṣe lówùrọ̀ bó bá dọ̀jọ́ alẹ́ ah. yóò padà. kí ni mo fẹ́ ṣe pa gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́yìn báyìí. tí ìyá ẹ bá gbàgbé ọ̀rọ̀ ẹ tí ìyá ẹ gbàgbé lọ. ẹni ah! pé mo dáhùn nìyẹn èmi náà mo náà mo wá wà náà ṣe this is this is this is just this is not fair. This is not. Ah, ìwọ lọ bàbá láàánú jọ ò dé bá mi ṣàánú fún àṣàkẹ́ bá mi ṣètọ́jú fún gbogbo ọ̀nà tó bá lè gbégbà tó máa fi jáde nínú àjàgà yìí tó máa kó báyìí máa kú láyé ọlọ́run ò dé bá mi ṣe má rò tẹ̀sẹ̀ mi kò tiẹ̀ ro ti yá àgbà. Lord Joe. I'm pleading. Begging, please, ṣàánú Fàṣàkẹ́. Abolóye. Doctor. Kí ló ṣẹlẹ̀ lẹ́nu àná sí ni? Ẹ ti chíǹjì ọ̀rọ̀ tájọ sọ mọ́ mi lọ́wọ́. <laughs> Doctor, ara mi ò rí rí, mo rí orí olóńgbò látẹ̀. Ẹ wù mí, nǹkan mi ìṣẹ̀lẹ̀ kílẹ̀ tó mọ́. Kó lè bá yé yín, <coughs> kí n má sọ yín sínú òkùnkùn. princess ọmọọlá ẹ̀yin bàbá olóyè náà ni ẹ̀yẹ méjì òkè jásà yọjú sí mi ní yàrá àgbàlejò kábíyèsí kejì ẹ̀yin mọpẹ mọpẹ. má fi mí sínú òkùnkùn kí ló ń ṣẹlẹ̀. ẹ ẹ ní sùúrù ó máa yé ah, ọmọọlá ọmọ bàbá ẹ. ẹ má sọ fún mi pé ẹ há ti fún mi méjì lánàá ni ah, hospital ìgbà tí mo dúró títí títí tí mi ò rí ah, seven mo ní kẹ́ wá ọjọ́ ìjà eleven thirty mo ní ìdè máa bọ̀ kó má yẹ pé nǹkan míì ti ah, princess Hey, this is amazing. What is amazing? Wọ́n wẹ̀ lánàá, àárẹ̀ ò How come ló you wàhálà na tilare? You saw me yesterday. Yes. Eri Milano. Ah, lánàá. Tó wà lórí sickbed, When you kó gbé wa ba bá mi lọ hospital láàárọ̀ ẹ̀. Bàbá olóyè. Dọ́kítọ̀, kí ló ṣẹlẹ̀ gẹ́gẹ́? Dọ́kítọ̀, nígbà tí ilé máa fi mọ́, ara ẹ̀ ti It can only be God. It can only be God. Eh, Ọlọ́run náà ni. Àbí? This can only be God. Your Highness, sir. Your Highness, sir. Kọ́ bó pẹ́ o, kẹ́sìn ọba wa, kó jẹ kó pẹ́. Ara princess ti yá sir. Èmi náà ti sọ fún wọn. ológun jìgànà ológun jìgànà mo ti kọ́ ní kíkọ́ o ti kọ́ mo ti kọ́ ní mímọ̀ o ti mọ̀ ẹ lónìí ni wọ́n wà fún ohun òdòfodò ni wọ́n fún ohun òdòfodò àṣàkẹ́ ìyókù dọ́wọ́ rẹ̀. wọ́n gbọ́ ẹ. àṣàkẹ́ wọ ẹgbẹ́ ẹ. wọ́n ní kò wọ ẹgbẹ́ ẹ. jígọlọ. abojú bìrì bìrì bìrì. olóńgbò jígọlọ. ọ̀sárẹ́jì àyè gbàgẹ̀gbàgẹ̀ ọ̀sárẹ́jì mọ́lẹ̀ ìrọ́sọ̀wọ́. àwọn lòdìdí fi àwọn oníwọ̀nyí láì ṣàkọ̀wọ̀ ẹni bá wọn ọwọ́ kọ́ bá wọn dáwọn irú ọ̀gbẹ̀rì tí kò bá mojú ilé irú ẹni bí a dẹrù àwọn àyáyá. tí owó bá ṣọ̀rọ̀ títí akínà fẹ́lẹ̀ yẹ. bó ní ṣẹ́gun bá ní báwo ni tàwọn ìmùlẹ̀. bí irú inú ẹni bẹ́ẹ̀ bá jò àwọn àyà ò bomi pa. àtọ̀sọ́ àtọ̀rú tí wọ́n ní í ṣe. ọ̀sán papọ̀ mọ́lẹ́ àwọn adágbẹ́rẹ́ gbà. àṣà ìrọ̀lẹ́ ẹ̀yẹ ìrọ̀lẹ́ ní àjọjú onítọ̀hún. àlàdé yín. àtọ́sùn àtẹ̀fún ṣé ló wà nínú tí bàbá láyé dá lọ́wọ́ ṣe bàbá. ta ni ń bá wa jẹ ta ni ń bá wa mu tó ní báwo ni tiwa àwa ò jìgọ̀lọ̀ àwọ̀ lọ́tún fẹ̀. ayé ló bàbá ni ayé ojú onítàwọn ṣèkàlà. ológbò jìgọ̀rọ̀ gbogbo yín ni mo kí o. ológbò jìgọ̀rọ̀ mo kí yín ẹ kú àtìlẹ́yìn mi hmm. tìtorí ọmọ mi àṣàkẹ́ ni mo tún ṣe wá o tìtorí àṣàkẹ́ ìhòòhò ni mo wà ẹ dáṣọ bòmí olóbòjì gọ̀nà torí pé kí ni mo fẹ́ gbẹ̀san. gbọ́dọ̀ olóyè àti gbogbo ibí yìí lọ àti gbogbo bí. ṣe é rí ilé ilé ìlú ló fi ń kọ́lé adìẹ àti ìparí ẹ̀ igi tí mo fi àdá sálẹ̀yìn lọ́hùn látọjú odò lọ́hùn débi igi òun èyí tó dé dúró nù. Ah, kábíyèsí ni mo dúpẹ́ o ah, kábíyèsí aláàánú ẹ ṣeun obi báwà báyìí ẹ ṣeun mo dúpẹ́ mo mọ̀ lóore o ah ẹ bá ń kí kábíyèsí o ibi àwa náà mọ̀ pé a tún sì lè di onílẹ̀ níbí kẹ̀sì wa máa wò ó ntọ́kọ mi ṣe kò ṣe tìtorí wípé bóyá kó lè kéré o ó kàn rò pé ìlú tóun ti ń jẹ tóun ń gbé kóun jà fún òun ni o kò ṣe kò ṣe nítorí pé kí kábíyèsí lè fún lẹ o. ẹ tó ń kéwì ẹ mọ̀ pé gbogbo ń ta bá ṣe lónìí ọ̀rọ̀ ọ̀tàn ní bọ́bá dọ̀là ajá kábíyèsí ọgbà bíi olóore ni ewúrẹ́ àwọn aráàlú aríire náà gbàgbé iléèrí bọ̀rọ̀bọ̀rọ̀ ẹ wo ohun tó ṣe fún yín kékeré ni. yóò tún ṣe mí. aríire tìlú aríire kábíyèsí láàfin. àwa náà ń tẹ́ ẹ sí fáàlù yìí òkèrè bọ́bá bí ó kó bẹ́ẹ̀ kúrẹ́ ni. kábíyèsí mi kábíyèsí mi ò ní mọ̀ kábíyèsí mi ò ní mọ̀. ẹ ọlọ́run àjọ ọmọ yín lọ. àmín ẹ̀yin ọmọ yín lọ. ẹ gbé bẹ́ẹ̀ sí nǹkan rí. àmín àmín. àwọn kí ló dé tó sábà àwọn òǹdẹ́dẹ́ ṣèkà ẹni bá ní kí láà ṣe là ń ṣe hàn. olórí wọn ò mọ̀ pé kódà wọn ò mọ̀ pé ọmọ rẹ̀ ó bà lọ. àjírún tó níbi tó bá dé yìí o ò gbọ́dọ̀ gbé àwọ̀ gbẹ̀rẹ̀ wọlé awo. èmi pélégbòde mo rí ọ. mo rí ọmọ orí àṣàkẹ́ ni ah, ṣé mo fún mo fẹ́ fi ṣe àkẹ́rọ́pù kí n tó fi ọwọ́ rọgí ìgbàgbé. mi mú atọ́nà yẹn wá. ń ṣe nínú ìwọ̀n ọtí wa. oúnjẹ àlejò. <laughs> tàtí wèrè ló bí oyin làkànṣìmọ̀gbà ló bílẹ̀ abiyamọ ò gbọ́dọ̀ gbóhùn ọmọ ẹ̀ kó má tàtí wèrè àṣàkẹ́ o òde ní ṣàkẹ́ o ó dè amójọkàn ẹni tó kàn ní o mọ̀ èmi gangan lọ má ṣe kàlà. wọ́n wà láfíà ni. àṣàkẹ́ mo ti rán àwọn olùrànlọ́wọ́ kan sí ẹ mo ti rán àwọn olùrànlọ́wọ́ kan sí ẹ ṣùgbọ́n ní báyìí mo fẹ́ kí ìwọ fúnra ara ẹ kó gbèjà ara ẹ. mami mami mami mami ha mami ah mami mo rí mami. mami. mami. mami. mami. mami. mami. mami mo rí wọn màámi mo rí wọn ní ìsìn. àṣàkẹ́ màmá wo ló wà bí ní sùúrù náà kò sí màmá kankan bí àbí ah, ah, èyí. ẹ̀yin ọmọ. Ah. calm down now mama bí calm down farabalẹ̀. wá ewé wèrè calm down calm down àròjú ní lọ́sàn-án àtún nílò sùn lóru calm down òṣìwò wo màmá ẹ̀ tó bá sọ nù wá lọ àjẹkára sùn kí ló dé gan-an ewé wèrè. ẹ lánàá rárá o. kí ni.

oorun àṣùjù ló yẹ kó máa lálàá gbogbo wa sì jí a ti wẹ̀ mo jẹ jẹ kí wọn náà lọ wẹ̀ òun náà ti ṣetán ò tí ì ṣetán alálàádé alálà. irọ́ náà ẹ dúró ẹ dúró ẹ dúró ó dàbí pé àṣàkẹ́ serious pẹ̀lú àlá tó sọ yìí o mm-hmm. dúró ee dá àṣàkẹ́ alákọ̀ irú àlá gbogbo ńlá ni. Ah ah òdúró pẹ̀lú àwọn ọ̀rọ̀ kan fún mi lójijì ní ìkọ̀rí wọn mọ́tò kò dìsàbíà owó ní gbogbo yín tó wá bẹ̀rẹ̀ sí ní díje sẹ́yìn dì mí mú lójú àlá bí mo ṣe ń pariwo. ló bá tán. ẹ jọ ṣé kò jù bẹ́ẹ̀ yẹn lọ ṣá ṣáàlà tó lánìí. ṣé èrò pọ́rọ̀ gidi kan ló fẹ́ sọ. agbẹ́rẹ̀ jọ bóyá tó ń yẹ sùn bóyá ó máa wá bẹ̀. ṣé kò yẹ kí Jimoh náà kó ti gbé tù. mi ò àbárọ̀ tó ti lọ. ó dẹ̀ ó dẹ̀ bù lọ. bí ẹ̀mí ìyá aláwo la kàárọ̀ káà dísù káde pa. àwọn kan bí nínú ìgbẹ́rẹ́ ikú bá bá rí ẹ̀rọ. mi ah, jẹ ṣáwa náà mọ jẹ mi. látọ̀ lọ́wọ́ àkùnrin ṣàwọ̀.

ẹ mẹ́mọ tó ṣẹlẹ̀ ṣẹ́rí ṣẹ́rí ibùn gan ní estate tàwa ẹ̀ àwọn tó ń ta ipò dá lójú tọmọ náà dá lára àkóró fẹ́ máa tẹ̀síwájú wọ́n bí wọ́n rí kọ́wọ́ náà àtúntò inú inú inú inú estate ṣùtì ṣẹ́rí etí yín láti jẹ́ tí tó máa ń gbọ́ nǹkan láti far away ọ̀hún tẹ́ ń gbọ́ yẹn wọ́n lè yàrá tọ́jú àgbàgbé o. ọmọ àṣekára ọmọ àṣekára ó dé princess. Ah! Ah! Ah! ah! ọwọ́ mi ṣé iná gbọ́ pé ẹ gbọ́ nǹkan tó pariwo ọmọ ọmọ. ọ̀sẹ̀ má dì ní báyà ní òkè ọmọ àṣekára ọ̀nẹ́rù rárá lórí náà àwọn tó kọ́ àwọn tó kọ́ ọmọ àṣekára ọmọ àṣekára ọmọ àṣekára. lọ́lẹ́lẹ́ lọ́lẹ́lọ́ ekule gba kọ́sà fún tọkọ àdán gba ọmọ àṣekára ọmọ àṣekára. Yera, yera, wera, nera, na he na. Wọ́n ní kẹ́rọ̀ mú ní ọ̀pọ̀lọpọ̀ dànù. Ẹ̀wọ̀n ilé ìdíyẹ̀ ní èrè sí Oh, Manager, good afternoon. Uh, good afternoon. Chebapa. In the first place, why would you do that? Do what? Go to a bank for Monday Tibai. Manager, báwo ni mi ò ṣe bank báǹkì fóònù mọ́ yín létí? No, ṣé ọ̀rọ̀ lẹ́ ń bá mi sọ́ǹgù rẹ nìyẹn? Ṣé ọ̀rọ̀ nìyẹn? Ṣé fẹ́fẹ́ sọ pé ẹ̀ fojú rí? Ṣé fẹ́fẹ́ sọ pé ẹ̀ fi ti gbọ́n tó ṣẹlẹ̀ ńbẹ̀ ni? Ẹ lọ ta ilẹ̀ fún wa. Oríṣiríṣi mystery ló ń lori lórí ilẹ̀ yẹn. Tí igi ò bá wó pa ẹlòmíì, ọ̀pẹ á wó pa ẹlòmíì, búlọ́ọ̀kù á yẹ̀ lulẹ̀, now èmi àti this same ẹ̀yin yìí náà ni mo wá bá tẹ̀lé ní kí n jẹ́ ká lọ sọ fún kábíyèsí we both agree pé àwa ilẹ̀ mọ́ tábà fẹ́ kí relationship wa bàjẹ́ pẹ̀lú àwọn òyìnbó mi and kábíyèsí said right in your presence pé ká lọ prepare check kẹ̀dẹ̀ fún àwọn kẹ̀dẹ̀ fún mi lọ́wọ́ mi so why is the delay my money. Mr. Man Mr. Man can you just listen to yourself now pẹpẹsẹ o ẹkọ building sórí ilẹ̀ Eh, building wó àwọn kan ń kú is that my business ṣé èmi ni mo ní kẹ́ má gbéṣẹ́ fún àwọn kọngilá make sense tí wọ́n dáńtọ́ nídìí iṣẹ́ tí wọ́n gbà ṣé èmi ni wọ́n ní kí ilé máa wọ́n ni how is that my business mr man please you you are, you are getting on my nerves ẹ má jẹ́ kí n bínú o ẹ má jẹ́ kí n bínú o ẹ má jẹ́ kí n bínú you, can see bí òun ṣe mú tó yìí mọ́mọ́ i know how far i have gone about this issue kókó kókó get soft I am trying my best for crying out loud. Now, ẹ tún sọ fún mi pé in my presence o ẹ kábíyèsí ní kí n lọ prepare check ẹ má prepare check yẹn o àwọn máa endorse ẹ so ṣé mo fẹ́ gba iṣẹ́ kábíyèsí ṣe ni kábíyèsí has given me my own assignment to prepare the check I would have done mo ti ṣe náà manager ẹ gbọ́ mi dáadáa mo ti ṣe and it is now left for kábíyèsí to sign it so kí lè ń bá is that not clear enough for you ah ẹ wọ I don't like this o. So. I am suspecting a foul play. It's better not be. It's better not be. Because otherwise, you guys. Foul play. Wọ́n ní ọ̀sá méjìlá kò jí, ọ̀sá méjìlá kò yá. Ogun yẹ̀kẹ̀yẹ̀kẹ̀ sójú ọpọ́n. Adébáfún olúkòso làlúbá ń bí ọmọ arígbọ́n tá sẹ́gun. Nígbà tí ń bẹ láàrin òṣèré, ǹjẹ́ kí láì rábí sẹ́tẹ̀? Igba ọta ńlá rẹ̀ rábí sẹ́tẹ̀. Igba ọta kí láì rábí sẹ́tẹ̀? igba ọ̀tá làrírà bí sẹ́tẹ̀ igba ọ̀tá ó ti rìn bó ṣe yẹ kí rìn bí fárin lóòótọ́ èmi ni mo ní wọ́n tẹ̀lé ọlọ́dọ̀ kábíyèsí àwọn ò nílé lọ́mọ mọ́ mi kan o <laughs> mọ́ kan ṣé orí ẹbu ọwọ́ mi yìí rọ́kọ̀ bó ṣe ló gbàǹbá ṣàlàyé tí mo fẹ́ sọ fún ọ tán ọ padà sọ́dọ̀ kábíyèsí tọ́kalẹ̀ fún ọ àtọ̀dọ̀ lọ́yà bí wọn bá ti fojú kan ọba ìwọ gbowó fún ọ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ọ èṣù lòun ò dùkú ní ọ̀sà yìí ó ṣe góńgóri imú rẹ kò ní dúkù ó sì jẹ lọ. dáàdi máa lọ sí ọ̀dọ̀ kábíyèsí hmm. àti ọ̀dọ̀ lọ́ọ̀yà ẹ̀ mo wá ṣe bẹ́ẹ̀ bá ṣe ni kì í ṣe gbogbo bó bá ti wá jẹ́ má jẹ́ kẹ́ gbọ́. bí fárin dájú mi. ọ̀pọ̀ owó táwọn èèyàn yóò dùn fún ilé yóò dùn fún àlejò torí kò ní jẹ́ ti èbó mọ́ kò ní jẹ́ ti kábíyèsí tiẹ̀ lówó ọmọ jẹ ah. bẹ́ẹ̀ ni wo bí ẹ̀kẹ́ ọmọ ẹranko ọba bàjẹ́ ní ogbó ọmọ èèyàn ò ní dùn láàrin ẹ̀dẹ̀ bá a bá pa wọn lẹ́kún kẹ̀kẹ́ tí wọ́n bàjẹ́ ìwọ sì là ó ti là ń gbèsè ayé tiẹ̀ nù orí gbèsè ọ̀bá là ó yẹ náà rí ọ́ là. Oho. Pọ́ǹgọ̀ tèmi sọ fún ẹni pé mi ò gbé ọmọ mi padà lọ sílùú òyìnbó. Sórí ìlú yìí, Nàìjíríà bí báyìí náà ti máa bá ọmọ yẹn tá rẹ̀ dẹ̀ máa yá. Áfíríkà náà ti improve. Áfíríkà náà ti improve mo rí bẹ́ẹ̀. Nàìjíríà náà ti improve mo rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń pa àwọn èèyàn kú nìyẹn. Ẹ jọ torí Ọlọ́run, àwọn medical resources wọlé ní tẹ̀fí ń tọ́jú àwọn èèyàn. Ẹ sọ fún mi, kò sáyé o, kò sáyé rárá rárá tẹ́lẹ̀ ti sọ sí yín tó, èmi náà ti sọ́tọ́ láti gbé gbèsè mi bá ẹ jẹ́ kí n ṣe tèmi náà, ẹ jọ ẹ fún mi lẹ́yọ̀ kọ́ ṣoṣo yìí kábíyèsí ṣé mo pẹ́ kan ṣo ni mo bí ọmọ kékeré ni mí o ní ọdẹ lè bí mi ìmọ̀ ẹ̀ ṣàánú mi o. ìwọ bí èmi náà ló bí ìwọ nìyẹ èmi ni bàbá ẹ ṣé mo wá lè sọ pé kọ́mọ mi kú ni. kábíyèsí ni yín tó bá ṣẹlẹ̀ lọ́la ìgbà náà máa fọmọ kan léńjẹ léńjẹ wá bá yín bóyá kẹ́kọ́ tún bí mi fún yín ẹ ṣàánú mi ẹyọkùnrin ni mo bí ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ mi ò ṣe mọ́ ọ máa gbọ́ ọmọ mi lọ sábúrò mi kí ló ó sì ti ẹ pẹ̀lẹ́ dókítà ah, ah. ẹ jọ̀ọ́ kúrò mo ti ka mo ti ka. kábíyèsí ẹ jẹ́ kẹrin. kí ló kí ló ṣẹlẹ̀. ara jọ rí wa papọ̀ ẹ ṣe fẹ́ẹ́ ṣe máa jọ bí ọ. ẹ olórí ìfẹ́. ẹ má bàtà fún mi. dókítà báwo ni àwọn ṣé ní gbogbo kábíyèsí torí mo jẹ́ personal doctor yín ló jẹ́ kí n fẹ́ sọ nǹkan tí mo fẹ́ sọ yìí ethics of my profession kò gbà máa suggest máa dá lábàá wípé kí ẹ ti ẹsẹ̀ lébọ̀. ṣé o lè tó yẹn kí n ti ẹsẹ̀ lébọ̀. nǹkan tí mo mọ̀ medically ni mo ti ṣe. I mean this is beyond medical solution. ẹ ṣayé oh, ẹ ṣayé rere ẹja ayé rẹ o ẹni ayé kan o ẹ ṣe rè ẹ ṣayé rè ẹ ṣayé rè o ẹ ṣayé o. ọmọ ẹ ti lọ rí bí ìlẹ́ o bí bá rìn ẹ̀ ṣé o ti gbé bó o ṣe gbá ilé ni mo gbé bọ̀ má ronú òkú gbéya báńkì o torí àwọn tí wọ́n ń tọpinpin owó kò síbi tí wọn ò sí ìbẹ̀kẹ́nìkan ọmọ tọpinpin tí ọ̀sán ọ̀nà káàkiri lákàtà mi ọgbọ́ nígbà tí wọ́n bá ta aago márùn-ún èmi fẹ́ jáde tó túmọ̀ sí pé dandan ni kò tètè délé o. bẹ́ẹ̀ ò lè ògbó ẹgbẹ̀rún sàmú ẹ kò lè sàmọ́ náà lọ́wọ́ lónìí òun ló máa ráyè mọ́. mo ti gbàgbé ni déwúrẹ́ bá kan dò á kan di gbogbo ogi tó bá gbárí jọ papọ̀ dínà ọ̀tẹ̀ láàrò eérú ló padà pìtàn wọn gbẹ̀yìn. <laughs> níwọ̀ ilẹ̀ mọ́ ilẹ̀ o. ó ń lé ọmọ mi ọ̀dẹ̀ ìlẹ́yìn rẹ̀. ṣé mọ́tò òde tó rí mi ò ní lọ mọ́ o èmi mọ sọ bẹ́ẹ̀ fún ọ àgbéjúwe làgbéyẹgẹlẹ àmújúwe làmúgbògbò àwòrán bí kẹnẹkẹnẹ bá kẹ lóko jẹnẹjẹ ní abọ àwòrán adífáfọ́ ọ̀sẹ́tù láti ṣe balógun láyé àjàgùnmọ̀lẹ̀ tí ń bẹ lálẹ́ di ọ̀run ó fojú kẹ̀mí lónìí o ọ̀lọ́mọ ibi òjò bá kọjọ́ ní paasi ọ̀yà ilẹ̀ dọ́là nù. kọ́ bẹ́ẹ̀. <laughs> irọ́ ló pa àti wọ́ àtọ́mú ẹ̀ onílẹ̀ ráyé mọ́ ilẹ̀ mọ́ pé gbẹ̀mà ńnóró bẹ́ẹ̀ òrèrìnsẹ́ ògbóhùn ìrìn mami tata gbẹlẹ lọjọ àkùnlá yìí ṣá o. bàbá yìí bàbá yìí nǹkan kan ò ayé o ẹ má jòjó tì mí torí mo sá garawu garawu mo rí garawu garawu wá nípa fún babaláwo tí lọ́lẹ́ eruku lọ́ọ̀rẹ́ pọ́nà wọ́n ní babaláwo ní dé wọ́n lẹ́nìkan ò ní bá gbé mi ọtí fi yẹ kárọ̀ àní bálùkù mi ọtí fi yẹ kóso wàá lò gíríta tí pẹ́ẹ́lì wo àgbọ́mọ́rí ànàmútọ̀gà wọ́n wá ìlejò bọ́ ọ̀rọ̀ tàbí gbogbo asọ́kẹ́ ló dégùn ikú àgbọ̀dọ̀ pẹ́ta lójú náà ọ̀dà bó ṣe wá yìí tó rí pé orí aburú ẹ ọ̀pọ̀lọ́ ti ń ojújà du ọ̀nà ẹ̀mí rẹ̀ ó pin ibi tó wà ló ń dèrè sí torí pápá tó ló ń wọ́n sọ dẹ́gbẹ́já irọ́ ni ìgèrè tí ó màmá tẹ́kùn yóò dìtàkùn ó dá yé àtúnwákẹ́ tó kò wọ́n láǹtakùn sọ. So ọ bá gbàgbé obìnrin jọ́kìnní àná tí ó kìlọ̀ fún kí ọmọ wẹ̀yìn sọ ọmọ pé wọn náà kọ́ ní ìsìn ọ̀dẹ̀yìn ó dìyọ ní ibi tó wà ló dèrè sí ìwọ ní dìyọ èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ. ó wá donítẹ̀ mo tẹ̀ mo tẹ̀ nílé alára mo tẹ̀ nílé ajérò mo wá tẹ̀ wọlé àwọn ìyá mi èmi gángan lọ́mọ àṣekalà. Ah! Ah! Ah! Ah! Ah! Ah! Bẹ́ẹ̀ni! Ewọ̀ ewọ̀ akísà owó ọmọ àjẹ ayé àfìjàgbá lọ́mọ àjẹ ọ̀run. Hehehehe ọfisa ẹ mú dání. lọ́yà àṣàkẹ́ lòun fẹ́rẹ́ lọ́wọ́. ó lóun fẹ́rẹ́ lọ́wọ́ yẹn. yes. why. ọfisa wọ́n ti fún wa ní bẹ́ẹ̀lì ẹni yìí kò lè lóun fẹ́rẹ́ anybody èmi mọ wàhálà tí mo ṣe kàṣàkẹ́ tó ga o. àbí tó jẹ́ èmi prince gan tó rán mi iṣẹ́ mo mọ iye owó tó ná mo mọ iye wàhálà tó ṣe àlè bá dé lẹ́gùn kó wá lórí ìfẹ́ rẹ anybody kò possible. lọ́ọ̀yà I understand everything. ìgbà tí mo kọ́ dọ́dọ̀ àṣàkẹ́ mo kọ́ congratulate àṣàkẹ́ o congratulation wọn ti grant bail ẹ̀ the next thing tí mo máa gbọ́ ni pé ó pè òun kóun kú síbi ju kóun lọ sílé lọ can you imagine. ẹ mọ ohun tẹ máa ṣe fún mi ẹ mú mi I need to see her in person. no problem please let's go and see her I have to see her. ẹ kẹran ọmọ àṣekalabade yín lálejò ẹgbẹ́ àṣàkẹ́ wà lọ́gbà ẹ̀wọ̀n mo fojú ara mi rí báyìí mo rí báyìí lọ́gbà ẹ̀wọ̀n kó máa dàbí pé mo mẹ́kọ̀ọ́ àgọ́ ó dẹ mọ́mọ́ mi lọ́wọ́ àwọn pé kí ni mo lè ṣe wọn á tọ́ ọ bá kù mo súnmọ́ báyìí mo dẹ̀ fún ní one thousand pé ìgbà àwọn tó bá lọ́wọ́ mi rè má bínú o bá ń bẹ́ o. ní àṣàkẹ́ tí wọ́n sọ fún mi pé pa mánéjà. àṣàkẹ́ wà ní ọgbà ẹ̀wọ̀n tó ń fi aṣọ péńpé roko ọba nípa àtọ̀rọ̀ ti mánéjà rè ibi tọ́rọ̀ ti bá rú mi lójú nìyẹn kábíyèsí. ọ̀tún. kábíyèsí. ta ló wá pa mánéjà ibi tí ọ̀rọ̀ ti fojú sú mi nìyẹn ọmọ àṣekára ibi ọ̀rọ̀ ti fojú sú mi. ọdẹ ìmọ̀lẹ̀ ògùn dábẹ́ jẹ́rẹ̀ ọmọ àṣekára ọmọ àṣekára ikú ń bá máa rìn é fúnra. tàǹtọ́ gbẹ́dẹ́ wò ó yá. tàǹtọ́ gbẹ́dẹ́ wò ó yá. dara yín láàmú ìbá yín lẹ́jọ́ o ṣé mọ̀ pa gbẹ̀fọ́ba lásán lẹ́yìn oníṣẹ́ ìjọba àbí ẹrú ikú ẹrú ìjọba ìbá yín lọ́rọ̀ ẹ̀yin kọ́ ni mo bá wá bí ẹ báyìí. wọ́n ní ìyàwó bá ìyàwó bá ìlú ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ rí burúkú lọ. ó sì dáa ló ṣe ń bọ̀. àmọ́ ní kẹ́kọ̀ọ́ kú lọ kẹ́kọ̀ọ́ rù lọ. gbogbo ètò tí ìwé ló ṣe àmọ́ ní kẹ́ kókú lọ kẹ́ káwọn lọ kà á da fún yín lọ ń gàn mí ayé. yálà yà àmọ́ àgbàlagbà ó pọ̀ kẹ̀. àwọn onílé àṣàkẹ́ rèé. Jino. Àṣàkẹ́. Kábíyèsí ṣe mọ́ ni. Mo mọ̀ ọ́. ọmọ mi ò. Kí ló fẹ́ ṣe fọ́ mi? Fone. Stupid. Hey, mano! Fala, meu Deus. my daughter, my daughter, my daughter, my daughter, ah, my daughter, my daughter, my daughter. Àṣàkẹ́, kí ni ìtumọ̀ gbogbo pálapàla yìí? Ọba rire one, hmm. who are you? Ojú ẹ̀sìn ẹ, òkú ọjọ́ méje. Padà, ọba ni mí, ẹnì kan ò ń dẹ́rù bọ́ba, ọba máa ń pàṣẹ ní ọba ò ń dábàá who are you. èmi ló máa ṣìkàlà ọmọ tó ń ṣe níkà àmọ́ kú ọjọ́ méje fún ẹ ojú ẹ̀sìn ẹ fẹ́ rọ̀ láàfin irọ́ ló pa màá bá ẹ ní àlejò. irọ́ ló pa ọ̀rọ̀ tó sọ ẹ̀kọ́ sọ bẹ́ẹ̀ mọ́. count it seven days mo fẹ́ mọ nǹkan tí dàdé ẹ fẹ́ dà. má jẹ́ kẹ́rù báyìí wọ́n á dá ọmọ mi tèmi padà kílẹ̀ tó ṣú. ṣé o lè pé ọ̀rọ̀ àṣàkẹ́ yìí máa ṣe é ṣe báyìí. prince sórí ọ̀rọ̀ àṣàkẹ́ yìí ó ń kọ mí lóminú gan ah, imagine ládùúgbò gbogbo wàhálà tá a ti ń ṣe kò mọ tí wọ́n ná káṣàkẹ́ wọn ta kókó sọ pé òun ò kúrò lẹ́wọ̀n mọ́ ó máa dá kó tẹ àṣàkẹ́ nú dáadáa o a lè jọ rẹ̀ lóòótọ́ ṣùgbọ́n àṣàkẹ́ súnmọ́ ẹ ju èmi lọ. inú yẹ kó mọ̀nà ó yẹ kó ọba ṣàkẹ́ ń ni kó sẹ́ tó máa ṣe tí ò nìkan ọmọ tó ṣe pé lẹ́jọ́ tó ti délé ayé kò dé àgọ́ ọlọ́pàá rí for the first time ẹ wá gbé lọ sẹ́wọ̀n báwo ló ṣe bí kan ọ máa kanra náà ó ń bínú ni mi le lè máa ṣe wàhálà dànù ó ti ń sún mi o. n ò sórí èmi ni kò máa tèmi ni kò rò má rò tàṣàkẹ́ ṣòro obìnrin ni definitely ó máa ó máa fẹ́ máa kanra ó ma fẹ́ máa ṣe bẹ́ẹ̀ you get obìnrin máa ní mood swing tó wá ń gòsùn kan tó ń gòsùn yẹn wọn kan tó máa fojú ẹ̀yìn lẹ́wọ̀n yẹn ni. ẹ̀bọ̀t eh, prince báwo lọ̀rọ̀ kábíyèsí tí kéèsì bá lọ tó bọ̀ tó fi gbogbo tá a fi win kéèsì kábíyèsí máa ní pọ́blẹ́mù. tí kinní bá ń ṣe kábíyèsí kò yé mi nǹkan tó ń sọ ah sọ pé bóyá kábíyèsí máa ṣiṣẹ́ wọn àbí kọ́ máa kí kọ́ máa ṣẹlẹ̀ sí wọn àbí tí kábíyèsí bá ṣẹ̀wọ̀n kọ́ ṣẹ̀wọ̀n àwọn náà tún ṣe pé wọ́n mọ̀ wá burúkú wù tí wọ́n ronú ọjọ́ ọ̀la tí wọ́n ronú àtúbọ̀tán ó yẹ káwọn náà ṣẹ̀wọ̀n èèyàn tó bá ti mọ̀ wá burúkú wù tó wọn kan burúkú ṣe òun náà yẹ kí kan burúkú máa I don't care o mi ò care care I don't care. so I should go ahead. go ahead àwọn èèyàn lè máa sọ wípé tó bá fẹ́ jọba ni mo ṣe ń ṣe kọ́ tó yẹ mi ẹ̀yìn tó bá yẹn lóko fẹ́ ni ẹ̀ kábíyèsí ti ṣìwà wù ó dẹ̀ kọ́ jèrè wa wọn. that is the kọ́ jèrè wa wọn ẹni tó bá ti mọ̀ ká ṣe òun náà yẹ kó rí èrè ká. Ah, ìyálóde. lukosi ẹ gbà mí ra mi kalẹ̀ ọmọ iná ni màá túlù mọ́ mi lórí. kábíyèsí kò séwu ẹ tọ́ka ẹ kó ti ránṣẹ́ sí mi pọ̀ ń bọ̀ wá túlù mọ́ mi lórí. kábíyèsí ẹ fọkàn yín balẹ̀ kò sí kọ̀ọ̀kan tó fẹ́ ṣe. kábíyèsí kábíyèsí ọba aláyélúwà. àwọn àwọn atẹnu ọ̀tẹ̀ bọ̀lẹ̀ àwọn ni. ẹ wò kábíyèsí àwa gan ò lè sun àìléwó òun ló jẹ ká ránṣẹ́ sí wọn. atẹnu ọ̀tẹ̀ bọ̀lẹ̀. say no to crime. say no to crime kábíyèsí ẹ wò àwọn òfàyílẹ̀ fún crime kankan o nítorí wípé a ò tẹ̀lé yín níjọ́ sí olófi ṣe ìwọ̀nba nǹkan tó ṣe yẹn tó bá jẹ́ orí ẹ̀rọ yìí sí. ìjọ dẹrù. ìjọ dẹrù mọ lára ẹ fọkàn balẹ̀. a dà fún yín. tó bá tẹ̀lé ni ṣé ẹni àwọn ammunition tó lágbára gidi gan tẹ̀ bá ní tó bá jẹ́ machine gun ni and I can make an order for them. owó wà mẹ́rin owó wà owó wà ẹ̀dá ló kí ni mo bọ̀ ẹ̀. ìbọn àti ìbọn ni àwọn ẹgbẹ́ owó ẹgbẹ́ owó kí ni mo wá wà fi lé ní ọlọ́run o. àpọ̀lọ́dé àṣàkẹ́ àṣàkẹ́ lókù òsì ìyálòdì àpọ̀jù lẹ́nu òkú ẹni agbójú ẹni agbójú òkú léwùjẹ ni a gbà ó. kábíyèsí ó dẹ̀gẹ̀rẹ̀ lódò olófẹ́ fi mámọ̀tẹ́kùn ó dẹ páńpẹ́ olófẹ́ fi mẹ́ja nínú omi. Adékúnlé Aríre one nítorí ọ̀rọ̀ ilẹ̀ ó gbàgbé pólúwa ló ní ilẹ̀ àtẹ̀kún ẹ̀ ó pa bàbá mi ó pa bàbá bàbá mi ó tún pa ìyá bàbá mi mo fẹ́ kó sọ lójú àwọn ìlú mo yẹ ibi tó ń wá àṣàkẹ́ àti ìdí tó fi wọn lọ sí ibẹ̀. kábíyèsí ẹ sọ mọ́. ẹ ẹ kábíyèsí ẹ mo ní mo wá rí fún ọ̀kan tó ṣe pàtàkì níta. bẹ́ẹ̀ sá bọ́ kábíyèsí ayé lórí ní ilé ìsà. ẹ mo mọ̀ pé ayé lórí but ọ̀rọ̀ tó tẹ̀síwá mi sọ̀rọ̀ ó ní ọ̀rọ̀ àṣírí bẹ́ẹ̀ ọ̀rọ̀ owó dẹ̀ bẹ́ẹ̀ ohun gbogbo lórí owó ni ẹ jókòó mo fún ẹ mo fún ẹ níyànda mo yànda kó jókòó kábíyèsí o gbogbo ilẹ̀ tí mo lọ wò ló wà òkè good lórí ẹ̀dá fún nǹkan tí company wa fẹ́ ṣe gẹ́gẹ́ bí mo ti ṣe sọ fún yín àwọn òyìnbó ni mò ń bá ṣiṣẹ́. mo mọ̀ yẹn tẹ́lẹ̀. gbogbo n tí mo bá sọ fún wọn ni wọ́n máa gbọ́. that's fine. àmọ́ ọ̀rọ̀ kan wà tó ń kọ mí lóminú o. kí nìyẹn. mo rẹ̀ wọ́n pé kò ní dáa kí n má bù yín gbọ́ ó ní ọ̀rọ̀ prince. prince. ṣe ah. prince omi ń pe prince àbúrò mi ayọ̀lá. Ah, bẹ́ẹ̀ ni kábíyèsí wọ́n máa ń jẹ́ kó yé mi pé gbogbo transaction tí n bá ṣe pẹ̀lú tí àwọn ò bá mọ̀ ń pa ẹ̀ pé kò sí nǹkan kan tó lè jáde níbẹ̀ pé òfin ègè ni. Ah, wọ́n tún wá wò pé tí n bá wá kọ̀ tí mi ò gbọ́ ó ṣeé ṣe kí n fẹ̀mí mi di ṣé gbogbo lè ti ń ṣẹlẹ̀ tipẹ́ ni lóòdẹ bù mí gbọ́. kábíyèsí ìdí tí mi ò ṣe jẹ́ kẹ́ ẹ gbọ́ ni pé ó dàbí àwàdà lójú tèmi tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí ìgbà tí èèyàn kàn ṣe mọ̀ gẹ́gẹ́ bí ọkùnrin sọkùnrin pé bóyá wọ́n fẹ́ draw attention mi sọ́dọ̀ wọn ṣùgbọ́n àwọn àpẹẹrẹ ilé ìta rí ní ilẹ̀ tí mo lọ wò ní last time yẹn ìkànnì àwọn engineers mi tí mo kó lọ sí site ṣàdédé làkàn rí pàwọn kan jáde sí wọn ìkànnì wọn wà affected hospital ló yìí wà báyìí ìyẹn ló wáá pè mí sákèsí pé kíní yìí ò ṣe eré mọ́ o ni mo ṣe wò pé kí n wá bu yín gbọ́ báyìí. Ah, ah, ìwọ náà ó bu o irun kan báyìí ti ń ṣẹlẹ̀ lò wá lè bù mí gbọ́. ní tí mo wò ní pé tí mo bá taba pariwo process wa pé bóyá ó kàn lè jẹ mayan threat bóyá ọ̀rọ̀ ẹnu ni bọ́ ó ti wá ń pass this pé ti bá ń lọ different guys Mama wá So máa sọ fún mi pé kí n gbọ́ praise mi manager yes sir. èmi it ọ̀kan tí ò mọ̀ nípa mi fún ọ. ẹ tí ayọ̀lá àbúrò mi tó bá jẹ́ pé òun ló fẹ́ di olùdínà business tí mò ń bẹ̀ ṣe kò lè máa yanjú ẹ̀. èmi e, e, ò tẹ́ mọ̀ pé ẹ mọ̀ pé èmi wò pé kí yanu torí pé irú nǹkan báyìí ó léwu fún development tó wù í lọ́kàn tẹ̀fẹ́ ká dá sínú ìlú manager let me explain myself to you bóyá nítorí pé o kàn rí mi gẹ́gẹ́ bí ọba kan irú ọba wo ló pè mí mi ò ń gbàgbàkúgbà àgàgà nǹkan tó bá máa dínà ọ̀nà ìjẹ́ mi ọ̀nà ibi tí mo ti ń rí owó ṣó mọyé orí tí mo ti tẹ̀ mọ́lẹ̀ kí n tó dé ipò bàbá mi yìí ni àbí kí lóòrùn bọ́n pè lọ́ba ọba ni wọ́n pè ní àléèbá sórí ipò ọba ò kí ń ṣe ipò tí èèyàn yẹ pẹ́rẹ́ kan tó kàn lè máa dù láì ṣe pé ó jẹun ó jẹun tẹ́lẹ̀ ikùn gbogbo ọdún tí mo lò lamẹ́ríkà do you know what they call me. èmi gangan náà máa ń refer sí as a mafia lóòótọ́ mi ò nógun o ṣùgbọ́n mo ní agbára débi téèyàn ń nágbára dé all over the world name it any country in America Europe Germany or wherever Titi kan orílẹ̀-èdè wa yìí. ẹ ẹ kábíyèsí ìgbà tẹ̀ tí wọ́n á sùn kọ̀kọ̀ fún yìí ibi tẹ́ wá mẹ́nu bà yẹn tẹ́ sọ pé ẹ lóògùn yẹn dí ọmọkùnrin ò tó sà ó lọ́rọ̀ ọdún tẹ́ bá níbo pé ọ̀rọ̀ ọmọdé sà ìgbà kan tún ní pé kí n yìnrìn àwọn ẹ̀rẹ̀ kan sà ọmọ babaláwo tó gbóná hàn hàn lèmi bí fárẹ̀ gangan lórúkọ rẹ̀ ìyẹn ìwọ yìí ah! tí bàbá mi bá sọ̀rọ̀ fún àpẹẹrẹ bí bàbá mi sọ fún àwọn fẹ́ rí lọ́dọ̀ ọba <laughs> ẹ̀ kábíyèsí o <laughs> ẹ̀ dì bẹ́ẹ̀ sà ẹ̀ ẹ̀ dọ̀dọ̀ wọn láì kúrò nílé wọn. bàbá mi gbóná gan gidi ni èmi ìbá gbà ní níyànjú sá pé tẹ bá lè mọ bàbá mi wọ́n sọ yín di ọkùnrin débi pé ẹnikẹ́ni tó bá ṣẹ̀yìn nínú ààfin tẹ bá ní kó wé e lọ yóò sì rìn lọ pé abẹ́ lè sọ mí di alágbára tó tó yẹn kábíyèsí bàbá mi ò sọ igi ọkùnrin ṣé gbogbo tẹ̀ ṣe tó dàbẹ̀ ń kó nira yìí ẹ̀yin gan lè máa pàṣẹ bí ẹni tó máa ń gbóyin lẹ́nu láàfin ẹ lè ní kó sùn kó má jì mọ́. nǹkan tí mo fẹ́ kankan lè ẹsẹ̀ mẹ́nu bà yẹn ìyẹn tó bá tẹ̀lé agbára tó yẹn. kábíyèsí. Ah, ah. báwo ni ṣé o wà round ni. ẹ bẹ́ẹ̀ sàn mo ń dúró dá yín lánàá ìdẹ́rí. ok ó dàbọ̀. Manager, manager, ẹni mò ń gbọ́ nǹkan tó ń sọ. ẹ dákun má bínú ẹ jọ ta lẹ́nu. Ah, olórí kékeré nìyẹn <laughs> olórí kékeré tẹ ṣe pẹ́sà irọ́ o ìyàwó àbúrò mi ayọ̀lá ni. Ah, kábíyèsí kí ni ó léwu ṣé ti gbàgbé pé ọ̀rọ̀ ayọ̀lá tá ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí ìyàwó rẹ̀ lẹ́nu kọjá yìí ṣé ẹ mọ̀ kó lè lọ sọ fọ́kọ ẹ̀ gbogbo tá a sọ yìí kì í ṣàṣírí mọ́ ọmọ àṣekalà ah, bá dé yín lálejò ẹgbẹ́ náà wọ́n. ṣé tọrọ bá rí báyìí kò tí ì burú jù ah, tó bá dìpọ̀ ọ̀rọ̀ ẹ̀ máa bá ṣe máa yanjú ẹ̀ ni. ìyẹn náà ìdá kábíyèsí bí kò ohun tá a sọ látàárọ̀ ẹ̀ báyìí nìsín àṣírí wọ ọgbọ́n ah, kò létò yẹn tí o rí ọmọ yìí gan bó ṣe wà yẹn bàbá ẹ̀ tó jẹ́ sójà tó bí lipo òun ní agbára ìgbà tí mo rí pé ó ń dínà mi kò jẹ́ kí n ráyè rojú ráyè ṣe tèmi èmi mo yanjú ẹ̀ dànù. ẹ gbòó jẹ́ kí n ti dẹ́ lójú òun gan bó ṣe wà yẹn kó tó délé gan àti ojú ẹ̀. tálẹ̀. àtàrí àjànàkú kì í ṣẹ̀rù ọmọdé ló lè yí kílídé ẹfẹ bọ́sà ilé jóná ni. mi ò mọ mi ò mọ kó lè ṣe. ẹni sùúrù. ọjà má jẹ kó lọ má jẹ kó lọ o lè ní bọ́ bámu bámu bámu bámu o lè ní o lè ní ẹ o lè o lè o di fóònù mi ah! fóònù mi ló di fóònù mi ló di. o ṣe sọ́ọ́rì ah, tu kábíyèsí ṣe o ṣe àlùkù mi nìyà o sọ́ọ́rì no no no you tap me. Ah, mi ò di fóònù mi ò di fóònù yẹmi bí o ìjọba mi rán àwọn bọ́ọ̀sì mẹ́rin jẹ́ kó máa bọ̀ wá mú ti wọlé lọ́dọ̀ mi sísìn lọ bá mi ẹ̀yà bá mi tẹ̀ tí a lẹ̀ kábíyèsí ọjọ́ ọ̀rẹ́ bẹ̀ ẹjọ́ náà ni mo wọ́n kọ́ kábíyèsí ni ìjì ìtọ́ka. jókòó ẹ kò sílẹ̀ lẹ̀. admit admit àwọn bẹ́ẹ̀ kábíyèsí ọ̀rẹ́ yà admit I did not. kábíyèsí ẹ bá ń kọjá o ṣé ẹ wá rí wípé ọba yìí jẹ̀bi ikú ọba yìí jẹ́ ni ọba tẹ́ ẹ ní irú ẹ yìí kò yẹ ní ọba láwùjọ ẹranko èèyàn lásánlásán tó fawọ èèyàn bóra ò ní ọba tẹ́ ẹ lẹ́ni wá tẹ́tí kó gbọ́ o àṣàkẹ́ ń bọ̀ látẹ̀wọ̀n gbogbo ẹ̀tọ́ ẹ̀ gbogbo ogun gbogbo tó tọ́ sí fún àwọn bàbá bàbá ẹ̀ kò kò lè lọ́wọ́ tó bá ti wá kò lè lọ́wọ́ tán kẹlẹ́ bó fọwọ́ ara ìgbẹ́ bọ. ọmọ ṣèkàlà. àwọn ọmọ ṣèkàlà. dàrú àtẹ̀yí tó jẹ́ nílùú tó. kábíyèsí kábíyèsí kábíyèsí. ti ẹ̀ máa rìn. ó ti ẹ̀ dá báyìí. ìyálóde. àṣàkẹ́ ayọ̀lá ẹ̀rọ àṣàkẹ́ mo fẹ́ fi àsìkò yìí tọrọ fún ìdáríjì fún gbogbo ọ̀nà tí mo ti gbà láti ṣẹ̀ gbogbo àwọn ìwà tí mo ti hù sí ẹ mo fẹ́ kó mọ̀ pé kò ń ṣe ìdùnnú mi ìfẹ́ owó òun jẹ́ kí n ṣe àwọn nǹkan tí mo ṣe sí ẹ owó náà ṣe kókó ṣe kókó. àmọ́ kì í ṣe bíi tèrú. ìyálòde. kábíyèsí. lukosi. kábíyèsí. ṣe rí gbogbo nǹkan tá a bá ń ṣe nílé ayé mo fẹ́ ká máa rántí ọjọ́ alẹ́ ọjọ́ àti sùn ọjọ́ tí yàn máa sùn tí kò ní jí. kábíyèsí kábíyèsí àmì kan dàgbà kábíyèsí. kábíyèsí àmì kan dàgbà. àṣàkẹ́ dáríjì mi lóòótọ́ gbogbo àwọn nǹkan tí mo ti ṣe láì dá sí ẹ kò lè mú gbogbo àwọn òbí ẹ̀ padà wá mọ́ ìfẹ́ owó ló fà á ìfẹ́ owó ló jẹ́ kí mi náà ṣe gbogbo nǹkan tí mo ṣe gbogbo nǹkan tí mo ti tí mo fi èrú kó jọ látàrí wípé mo fẹ́ ya aládàáni kan jẹ owó ni mo ní kí n dá padà fún ẹ yìí. dẹ̀ dáríjì mi gbà. It's your right. Ìgbé ayọ̀ ni. Fún ayọ̀ ni. Dáríjì kábíyèsí. kí ló dé kábíyèsí kábíyèsí ẹ wọ kábíyèsí kábíyèsí ẹ nọ yíyọ ni ẹ wọ kábíyèsí kábíyèsí kábíyèsí kábíyèsí ẹ pe dókítà kábíyèsí ẹ kámọ rí kámọ rí kábíyèsí kábíyèsí kábíyèsí ẹ dìde jókòó ẹ má jọ pé dókítà lè yín lórí. hello dókítà ibo lẹ ti wá dé báyìí. traffic okay ẹ wo ẹ wá bẹ ṣe máa débi on please we need you here on time. níbo náírà oh, wọn dé. wọn láwọn bọ pé àwọn wá sínú traffic. kàn sí kíá náà ah, ìyálóde. èwo ni ìwọ náà dìde kò tiẹ̀ ṣáájú kábíyèsí. súnmọ́ bò ó yóò sí yóò mọ̀ pé stroke ló mú kábíyèsí ṣé kó wá ran èmi náà ni àti pé ọkùnrin ní ọkùnrin ní kábíyèsí ẹ̀yin ni kẹ́ máa fọ́ àwọn kẹ́ máa wọ́ wọn kẹ́ máa ràn wọn. ìyálòde lẹ́nu yín sí kábíyèsí egungun wọn tó wá fẹ́yìn àti ọ̀tún ọ̀tún àgbàyà yẹn èyí ah! oníjẹkújẹ oníjẹ. ìyálòde ó mọ̀ dájú o àṣírídùn àló mọ̀ ìyẹn rẹ lẹ́nu tiẹ̀ sí kábíyèsí. kábíyèsí kábíyèsí ẹgbẹ́ mi ṣe ti rí báyìí ṣe ti rójú ayé we were not brought up like this wọ́n tọ́ wa dáadáa wọ́n kọ́ wa wí dá lójú pé wọ́n kọ́ wa àwọn òbí wọn ò dẹ̀ fi nǹkan báyìí lé wa lọ́wọ́ ẹ̀yin lẹ́kàn fẹ́ yá nǹkan tẹ́ ìyá yìí ìyàwó kò sọ̀rọ̀ sí ìyàwó de ti ń dìnnà yìí wọ́n ti ń dìnnà yìí ìbẹ̀rẹ̀ ayé yìí ẹ rò pé tẹ bá ti ṣe ìka ẹ máa fi là ẹ máa máa ní àṣekalà ẹ ti ṣèkà yẹn ń sè ṣe ẹ̀dẹ̀ wá là ṣe báyìí sàn ló bá dé ẹni tẹ́ wá ṣe ìkà fún òun ló di ọlọ́lá ẹ̀yin ti gbàgbé wípé alẹ́ lágbà ká fi ọjọ́ àárọ̀ wa ká fi ṣe eré kí alẹ́ wa kó lè dáa. alẹ́ lágbà. bẹ́ẹ̀ni ó ah, máa dùn mí ó máa dùn mí ọ̀tún tí ó sì bí báyìí ah, eh! ọjọ́ tó wà bíbá ìwọ̀n tí kò ẹ mọ̀ra yín àṣírí yín máa tó tú. oríṣẹ́ ògbó wírí. Nyekolebo nae ne nae na wílẹ̀ màrún nínú ló ń bẹ oríṣẹ́ ògbó wírí. ramúramù ní kòtìkòtì ju ajákẹ́jẹ́ ọmọ àṣekára ọmọ àṣekára ọmọ àṣekára lẹ́ni ìfojú àná òkú ẹ̀bọ̀ra abọ́lájọ òó. ó ń gbóná bí àjẹrè ẹni bá dá fẹ́lẹ́fẹ́lẹ́ yóò fara gbẹgbà ọmọ ẹgbẹ́ ọmọ àṣekàlàdé yín lálejò ẹrù owó nílé ó bá lejò náà. ọmọ àṣekàlà ọmọ àṣekàlà ọmọ àṣekàlà gbogbo kẹkẹ lọ́lọ́kẹ máa ṣẹlẹ̀ kàná torí pé kò sẹ́ni tó fẹ́ràn ojú ẹkùn láyé ìṣá o ọmọ wa kàtíkàlà. àpò tó ta di mẹ́rin agbára ló lọ mú wa.